òde tó láyé lẹ́ni kọ̀ọ̀kan lè tó òkùnkùn láyé ń gbé ìmọ̀lẹ̀ bẹ̀rẹ̀ là ń wá kiri ẹni kan ló máa mọ ọ̀rọ̀ yìí kò yẹ èdè kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yòókù ìbí ò gbọ́dọ̀ já o. ọ̀pọ̀ ẹ̀ṣin kò máa jó kó sáré lọ ológìní ti yan gínígíní ọgbọ́n ti ẹni iṣẹ́ tafiran ṣùpá ó yàtọ̀ sí tòjò ó lè tẹ̀rí ẹ kì í ṣe gbẹ òkun wọn dọ́gba kò má dọ́gba ó ẹ ká máa wòye láyẹ̀mẹ́ ogun ogun lọ́rọ̀ yóò tí kò yẹ nìkan ó sọ lọ́gbọ̀n mi kan. àdìtún láyé lẹ́nìkan kan lè tún lẹ́nìkan kan lè tún láyé ń gbé ìmọ̀lẹ̀ bẹ̀lẹ̀ là ń wá kiri ìmọ̀lẹ̀ nìkan. lọ́mẹ níbi ọ̀rọ̀ yóò kù ibi ò gbọ́dọ̀ já o. àṣírí ló so lé ayé ró àṣírí la ṣẹ̀dá ní tó fi dẹ́ran kó sínú ìgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la dùn tún láyé lẹ́nì kọ̀ọ̀kan lè tú òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ bẹ̀rẹ̀ là wá kiri ẹnìkan ló máa mọ̀ ọ̀rọ̀ yìí kò yẹ èdè kí ló níbi ọ̀rọ̀ yóò kù ìbí ò gbọ́dọ̀ já o. ọgbọ́n ẹ ṣe kò máa jó kó sáré lọ ológìní ti yan gínígíní ọgbọ́n ti ẹni iṣẹ́ ta fi rán ṣùpá ó yà nínú ìgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la jọ mú ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ pa o. We like change, it's not all. We like it at all. Gbẹ̀kú bá kọ̀ pélé. Tó bá bá bá dán àwọn tá a gbé iṣẹ́ contract painting ọba. ẹnjìníà mo ti ní kẹ́ máa ní sùúrù keep calm ẹ last time tẹ wá ẹ àṣà àti rẹ àti fix gbogbo kínní bọ́nsìn tí ó ti fẹ́ parí náà tàbá máa rí next week everything ti done ẹ ní sùúrù. and again ẹ make sure pé wọ́n ṣá gbogbo koríko yìí kó tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ń ó wà very important. ẹ̀yin náà wo ẹni tó ń ṣiṣẹ́. ẹ make sure pé kó má kó má gbé block síbẹ̀ yẹn kó má gbé wọn block síbẹ̀ yẹn tó bá ti rẹ koríko yẹn. máa ń tọ́ dúró ń bẹ̀ wọ́n láwọn fẹ́ rí yín ṣàmì ìmọ̀kọ́ tó fẹ́ rí fún. Hmm. okay gbọ́ kò sí wàhálà ẹ̀yin ẹ ṣáà ṣe kíá ẹ ṣe kíá tó bá dẹ̀ ẹ pẹ́ fẹ́ lọ bá kò gba gidi ni kẹ́ ẹ mú kọnu méjì tó bá yẹ pé lébọ̀ lẹ́wọ́ ṣe tó bá yẹ pé kò gba gidi lẹ́ fẹ́ lọ bá ẹ lọ ṣe kán. ẹ jọ yẹn ni mo wá ṣáà ní ẹnjìnìá bíbá yìí ẹ mo ní ìdí kankan lọ́dọ̀ yẹn ni mi wàá mọ̀ bóyá àyèlé wa tí àyè bá dẹ̀ wà nù mí máa dùn gidi gan máa dẹ̀ ṣe ọmọ dáadáa pẹ̀lú yín mo mọ̀ pa talent now even painting mɛ ti ɛba wa ti biribi ba fun yan bóyá ilé jẹ́ kí n bá handle ẹ̀ àní iṣẹ́ mi dẹ̀ dagbọ́n iṣẹ́ mi dagbọ́n so nǹkan tí mo tí mo need gangan nìyẹn. oh okay okay um, quite unfortunately sir àti contract iṣẹ́ yìí fẹ́ lomi ẹ̀ tètè dé àwa lè sọ new site and shit over there Taba a bá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ tó bá di stage kan a lè fi yẹsẹ́ wọn yín wò kẹ́ wá try ẹ̀ ṣe yín sà bọ̀ fún náà kò sí ṣe ń bí ìfún náà ṣe bọ́ sà. sọ́ra sà kí ẹ ṣe sà sọ́ra sọ́ra ẹ ṣe. ẹ jọ ọkọ ìfúnra mi. ṣe dress bẹ́ẹ̀. ṣé o mọ̀ pé mine is multi talented. like seriously. wọ́n ọṣẹ́ ọwọ́ tán kọ́ wọ́n lè tiles wọ́n ṣe painting gbogbo ẹ̀ náà ṣe. odidi onílé ọlọ́nà ló ń wáṣẹ́ kiri yẹn o àwọn nǹkan tá a lè ń sọ nìyẹn o bẹ́ẹ̀ la máa rí àwọn boys tó máa wà ní bus stop tó máa máa já purse tó máa máa já báàgì kiri tó ń rẹ́dì láti ṣiṣẹ́ bẹ́kú bá kọ́ pélé tó má kà má já ọ́ àfàmáwo má rò tí ọ̀ ní wípé èèyàn kan ń àṣírí lọ́rọ̀ yìí o kò gbọ́dọ̀ rí ìta. ọ̀dọ́ yìí náà ni mò ń lọ. àní nùrù yìí kí ló ń fẹ́ kí ló ń wá kiri ní wọ́tá rẹ̀ ibi kan pa mi ní ọ̀dá mi wá ò pé bóyá tí n bá dé ilé ọ̀dọ̀ yín bóyá ìyá yìí máa ní ọbẹ̀ ńlẹ̀ sódà máa lè ọba ìwọ̀n abúté ẹ̀jẹ̀ bá máa lè rí jẹ. lókè ṣé o fẹ́ kó sí wàhálà mi ni ok bó ṣe ń bọ̀ náà tó bá tó ṣubú nǹkan tá ló fẹ́ gbé ẹ dẹ́mi lóhùn ok you know what èmi ò ní gan ní mọ̀ọ́tì mi báyìí o kò só lọ́ mi bọ̀ fáwọn ẹ̀ tó wà lọ́ mi yìí èmi náà gbà lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ ń sìn ni now take it. o máa ṣe é àjọ ń lọ báyìí ni tábàdé tó tilẹ̀ kò ṣe ìnáwó agbátó rẹ̀ máa padà

kẹ́mi wọlé wá kọ́ láròbù mi <laughs> èmi rẹ kọ́ bẹ́ẹ̀ wọlé o owó mi nìkan ẹ̀ kókò mi owó lé mi. mo fẹ́ bẹ̀yìn mẹ́jọ máa fún yín lówó yín àṣà jẹ́ yín lówó tẹ́lẹ̀. Ah, eh, eh, mẹ́gbà mẹ́gbà mẹ́gbà ah, ọkọ̀ sẹ́yìn kábọ̀ nítorí kábọ̀. ló dáadáa ni ah, owó lé mi mo lágbà. ẹ ọlọ́run ọlọ́run àbíbáyé wọ́n dẹ̀ bẹ̀sẹ̀ pariwo. ẹ bá mo bọ́ ìlú báàkì mi mo ti bẹ̀sẹ̀ ní gbóhùn tẹ́ pariwo kò ní kórìí bẹ́ẹ̀ náà. Eh, kí n mọ sọ̀rọ̀. ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ṣe máa pariwo lé wọn lórí báyẹn. bẹ́sẹ̀ ní pariwo lórí owó lé mi mo ní sáǹsì láti pariwo. ṣé mo máa ń jẹ́ ló bẹ̀ tẹ́lẹ̀ ni. bàbá oṣù méje lè bẹ̀ sí pariwo lé lórí kí ló eh, dé tó báyẹn. bọ́ọ̀ bá jẹ mí lówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó sì jẹ mí lówó ní ìṣiṣẹ́ kí n má pariwo ní ọ̀dà ọ̀fẹ́ jẹ kọ́kọ́ dún kan ẹ dọ̀nà ṣé ìgbàgbé gbà tẹ máa tẹ máa tẹ máa bá mi tẹ máa bẹ̀ pé kí fún owó oṣù mẹ́ta oṣù mẹ́fà sílẹ̀ ni ẹ gbàgbé gbà yẹn. ẹ tààtúmẹ̀ntì mi ni. ni tí mo sọ sílẹ̀ gbà yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá Bùsáyọ̀ bẹ́ẹ̀ni. ẹ wo ẹ wo mi láì kọ́ tẹ̀sí o ẹ má ẹ má yẹ kí n gbọ́ mọ́ ẹ lọ́wọ́ o. abẹ́ òní wọlé jẹjẹ. ọtọ lẹnu ọ̀rọ̀. èmi lẹ ń desi. lọ́n pariwo mọ́ mi lórí. èmi lẹ ń desi. tí ma gba yín ẹ wo. gbàdé sí. ìjọba pa yín lórí ni. ẹ má ṣe kọ́tọ́ wa. màá púrúfù fún yín pé ó ṣojà lèmi. ṣe aṣọ sójà ló wà lọ́rùn yìí ni. ó ṣojà never die. ẹ wo ẹ jẹ fún gbẹ sílẹ̀ jà ah. ẹ wo ẹ wo bí tí ma ti lówó máa fún yín lówó yìí mi sọ pé mi ò ní mi jẹ owó oṣù méje oṣù wálé tó bá yẹn. o lè dájọ́ kò mí èmi ni máa dájọ́ kò ọ. ẹ ní a máa dájọ́ kò mí. bẹ́ẹ̀ni. ṣé jọ́tẹ̀ dáhìn bá tún pé tí mi bá dín kọ́kí ló má tún ṣẹlẹ̀. wà á jáde lèmi ni. ọmọbìnrin wà lé ma fara mi wọ́n yín bọ́ sí ẹnu kí ni bẹ́ẹ̀ sìn ní. o ṣe ti ẹ ní ìsìn kọ. ẹ ṣé mo mi ìfọ lọ́wọ́ ni àbí ẹnu gbogbo yẹn. ohun fẹ wọn náà eh. ah. o. o ṣe ti ẹ ní ìsìn oṣù mẹ́ta kọ́ jẹmí. jẹmí hàn ọ̀jẹ̀mí eh. lóṣù kìíní eh. oṣù kejì lọ́nlọ́ yìí kọ́ bá wá dóṣù kẹta kọ́ bá mú owó mi kò mí kọjáde ńlẹ̀ mi. ah ẹ bàbá ẹ má ti gbàgbé. ẹ yà gbé mi lọ sukọ nítorí mi bá lówó tí mi bá ti rí san fún mi ò ní bí kankan tí mò ń lọ. ànújà bẹ̀ wọ́n ẹ tí wọ́n máa lé rí. àmọ́ ìjọba tó mi èmi ìjọba rẹ̀ èmi ìjọba rẹ̀. èmi lọ́mọ ìjọba àjọmọjọmọ proof ẹ̀ fúnra wọn ní kókò ẹ̀gbọ́n ọ̀dà. òṣì kò máa dára. kẹ́mi ọ́ má má sùn lọ. Aṣẹ̀dá mi ọ́ má má sùn lọ. Tẹ̀tẹ̀ jí lójú oorun. Aṣàánú mi. Ẹlẹ́dàá mi wá gbẹ̀mí yọ. Má má pẹ̀tẹ̀ mi níyàwó má fìyà jẹ mí o àṣẹdá má fòṣì dá mí o. ẹlẹ́dàá mi ọ́ máa máa sùn lọ. aṣẹ̀dá mi ọ́ máa máa sùn lọ. tẹ̀tẹ̀ jí lójú oorun aṣàánú mi. ẹlẹ́dàá mi wà gbẹ̀mí yọ. ṣé báwo ni mo dá ní. máa máa pẹ̀lú ìyàwó lò tó ju àwa ilé ah, epo. amọ̀kẹ́ amọ̀kẹ́ five hundred. Ah, ẹgbọ́n one fifty. amọ̀kẹ́ tó táyọ̀ one fifty. ṣé wò gbé nàìjíríà ni. nàìjíríà náà mo gbé. Eh, ṣé o tó bá ń gbé nàìjíríà ọmọ kan tó pọ̀ ń sọ ọ́n lù. ẹ̀bùn amọ̀kẹ́ sátayọ̀ bẹ́ẹ̀ mo ń lọ one fifty ní five hundred ibi tí báwo. bọ́bọ́ ọ̀rọ̀ yìí ò mú jàdá ni bóyá kò rìn síwájú. képo má ti wọ̀n ni. Ah, àtẹ̀yìn ọlọ́kadà àtẹ̀yìn onímọ́tò ẹ máa sáré sọ gbogbo ẹ̀ di kókù ni ah, ó ga ọ ṣógun láyé. ṣé bóun tó pe five hundred fún ẹni ibi tó ń lọ ẹ̀mí ò lè gbé lẹ́sà seven hundred. Ah, ẹ̀yin la tún fẹ́ pé jẹ máa lọ. bọ́bọ́ etí rí tó ṣe pé béèyàn bá ṣàlàyé kan fẹ́yìn ẹ̀ tún máa wá lọ́yàn fún. iṣẹ́ tèmi ń ṣe yìí àjẹbí ni àjẹbí ni bí n bá ní báyìí ló ti ṣe nǹkan tó o bá sì ṣe bẹ́ẹ̀ bí ó ti rí nù torí oògùn tí ò bá jẹ́ ajẹ́ pé ni ò pé nù èmi alẹ́ ni àwo lọ́jọ́ àwo ní dandan ní fáwọn olókùn wa bìgá wo létí omi ọ̀rọ̀ mọ̀tìmọ̀tì jẹ́ nǹkan tí sẹ́nu pẹ̀lú. ìyá kò sùn ṣe. mi ọ́ má má sùn lọ. aṣẹ̀dá mi ọ́ má má sùn lọ. tẹ̀tẹ̀ kí lójú o. ọlábọ̀dé ọlábọ̀dé ọkọ mi àkànjí àṣà ọmọ àṣà ní ṣàlódó wò ó ibo ló ń lọ kí ló ń wá káàkiri nǹkan tí ò sọnù ló ń wá kiri tó ń sáré sọ̀tún sáré sósì sórí nǹkan tó ń wá lọ sí ṣòkòtò owó rẹ lápò ṣòkòtò ẹ yìí dìde kó lọ gbé wò ó wọ̀ ọ́kùn ẹ ó yá dìde kó lọ gbé. ṣe sùúrù díẹ̀ ọmọ tí mo ọmọ tí mo ránṣẹ́ tó bá dé a máa jẹ òun gbà yẹn. Ah, èmi ò rò pé kákú jẹ gàrí pẹ̀lú ẹ̀wà. Ah, láyé láyé àìmọ̀ mú gàrí tó bá yọ bread tó bá yẹ pé bread ló ṣe wà tó bá yọ bread ah. torí bí ṣe wà yìí bí ń pa. ẹ kú ìjókòó ẹ tẹ̀lé ọ ẹ ǹlẹ́ ẹnìkan ń arínájà ó ní lágbègbè yìí ni òun ń gbé. arínájà. fáyemí. olúwaṣẹ́gun. fáyemí. ọ̀dà mi lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìjọba bìnrin jọ. Ah. olúwaṣẹ́gun. báwo dáadáa ni. kí ló wá ṣe láàrin ọgbọ́kọ̀ rẹ wa. Ah, àdúgbò yìí ni mò ń gbé. ẹ ṣẹ́kọ̀ ẹ mọ́lá ní ọ̀rẹ́ mi tímọ́tímọ́ wò àjọṣe kékeré báyìí nìyẹn. láti fìdí jámílè mi rẹ̀ eh, ti jọ wà. tí mo ti rí gbẹ̀yìn síbi ó ń lọ bíi àmọ́ tó seventeen years báyìí. ìwọ lọ àgbà tó béèrè mi. Ah, ìwọ náà béèrè mi. Eh, asátì èdò pẹ́pẹ́ àfàyọ̀ ríra. awo ah, ó ga o. bó wà ní gbogbo mi. bàbá ńkọ́. Ah, bàbá ti kú tipẹ́ wọ́n ṣó sùn. ó tiẹ̀ wá dáa pé iṣẹ́ bàbá náà ló padà wá padà wá. àmì <laughs> ibi ó ti jẹ́ nù. àrínájà. máa ń Ah, tó máa kọjá ń bí. ee eh, tó dàbí pé ó nómi. ó ṣe padà báyìí sí náà ni. ẹ eh, ọ lọ báyìí. ẹ eh, báyìí náà mo ti wá bọ̀ mú wa ni. ilé ló wà lọ́kàn bẹ́ẹ̀ yẹn. ilé nìyẹn ibi nìyẹn. máa wòle máa máa mú ẹ débẹ̀ o máa mú ẹ débẹ̀ o. olúwa ṣẹ́gun <laughs> ọmọ igun orí àgbo. ọjọ́ kẹsàn-án ìmúlò mú bọ̀ sí. ọ̀gá ọ̀ ẹ̀jẹ̀ mo dúpẹ́. mo bá máa máa tẹ̀lé ọ̀tọ̀ máa tètè dé. bẹ́ẹ̀ dàtẹ̀ wọ́n sọ̀dùn nílẹ̀ wọ́n ló jẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀jẹ̀ rí ẹ. ẹ̀yin ọmọ yìí dà á àti kọ́ọ̀kì ní tí wọ́n sọ pé kẹ́kọ́ kú ọ̀ látẹ̀kọ́. ọ̀kadà yín báwo lè ṣe ṣe ayé yóò ní bàjẹ́ lágbára ọlọ́run báwo lè ṣe ṣe bàbá ọkọ báwo lè ṣe ṣe. báwo ni musa ayé mi bàjẹ́ ọlọ́run ní jẹ́ yẹ́nà pípì ìṣọ̀ dàmí lọ́nà ni mi ò mọ̀ rárá ah. tó máa dá mi mọ́ lọ́nà báyìí ah. ṣe ló ń yọ ìbọn tèmi ìbọn ìbọn tèmi ọ̀kadà ọlọ́kadà ló gbà lọ lọ́wọ́ mi tí mo dẹ̀ tí sanwó tán ah. tí mo tí sanwó tán mọ ìbùsọ̀ yẹ kò sí kò sáì ṣàbí kí n fìlú sílẹ̀ mo kàn ní wá rẹ̀ gbọ́n mi kí n tó máa sá lọ ni. Ah, ìlú sílẹ̀ bá bí. n máa sá lọ ni o. Ah. ní sùúrù bọ́kùnrin ni tó bá dé bá yín máa gbà bẹ́ẹ̀ náà ni ara àdánwò ayé ni nǹkan tá bá fẹ́ ṣe òun ni kẹ́kẹ́ ká wá. mo tí mo lè ṣe o mi ti sanwó tán owó tó dẹ̀ kù bí seventy thousand naira. Eh, seventy thousand naira. Ah, thousand lè máa torí ẹ̀ sá lọ. Ah! mọ́yìn bùsáyọ̀ pọ̀pọ̀ yìí burú ju nǹkan míì lọ hmm. tó bá mú ẹni tó gbé ọ̀kadà fún lójú yín lẹ́ẹ̀kan ẹ bá kó àánú ṣe ìtìjú tó wà ńlẹ̀ báyìí kò ju pé kéèyàn gba ọ̀kadà nítorí last week mo fi nọ́ọ̀sì àwọn ọlọ́pàá last month tó mú mi léra léra léra léra. seventy thousand lẹ pé ẹ̀wò ṣe lọ́rọ̀ tó fẹ́ sọ láàrin mi àti ẹ̀gbọ́n yín mi ìjẹ́kọ́ mọ̀ ó lájọkùn tí mò ń dà so gbogbo ẹ̀ sìn wọ́n máa gba sixty five thousand ni. ah mo ń gbèsè ẹ̀jẹ̀ ìyá mi ẹ̀jẹ̀ ìyá mi màá yá yín ah! màá yá yín sípò yẹ kẹ́yìn náà lè wà bẹ̀ ṣe máa rí five thousand. ah mo ń gbèsè ayé yóò ní bàjẹ́ tí n bá gbálé gbàtà máa rí five thousand àti máa rí balance owó. o ti pè seventy thousand kẹ́yìn lọ ṣe ah ẹ wá jù mi mú ilá gidi tó bá ṣe dẹ̀yìn lára tó ẹ lè wá fún mi lówó yẹn padà. ah mi ní fún yín padà kẹ mo ń gbèsè ayọ̀. ti tó. táyé bá ń jáyé tí ìgbà bá ń jẹ́ ìgbà màmá lóore tí mo bá ṣe fún yín ta ni mo tún fẹ́ ṣe fún yín má ṣe fún yín ara mi mo ṣe fún yín ẹ wò ẹ ṣáà ẹ ṣáà rí dájú pé ẹ dá padà fún mi àmọ́ mi fi ní lára o gbogbo wá ṣe rọ̀ mí lọ́rùn sí àwọn kẹsì ṣe fún mi ẹ wò wọ́n ṣe titi wọn ni ikú yín òfò yín àìsàn yín òun làwọn olùyẹn kò ní tẹ̀tẹ̀ jí lójú oorun aṣàánú mi ẹlẹ́dà mi wà gbẹ̀mí yọ máma pẹ̀tẹ̀ mi níyàwó má fìyà jẹ mí o àṣẹ̀dá. má fòṣì já mí o ìyàwó tún. Ṣayọ̀ ṣé bí wàá jẹ́ ti jẹ́ kí n mọ̀ pé bíbá ló fẹ́ jókòó sí mm. Mm. Mm. I'm sorry mo we are having we are having test test next week and and I, I want I want to make, make you happy that's that's why I need to read my my ah. book. ṣe ọkọ mi ọlọ́run àdá ìsì wa mọ̀ wí ẹ̀ ṣó ń pọ́ ọ̀dà. ẹlẹ́dàá mi wà gbẹ̀mí yọ máma pẹ̀tẹ̀ mi níyàwó. ọ̀dẹ́ ó dàbí pé nǹkan tí mò ń bẹ̀ sọ lórí fóònù kò yé ẹ as in o understand bí mo yẹn ń bẹ̀ sọ tó lórí fóònù ó ní mo ṣe ní láti wá síbí báyìí pé kakúkú jọ sọ eye to high. because me understand for how long láti jọ wà nínú relationship yìí mi ì lè account owó mi as in my own adding money tí mo ti invest sínú relationship yìí tí mi ì dẹ̀ rí pé mo fẹ́ gain ní òtí ẹ̀ rí as in ọmọ tó bá ṣe fowó sínú tó bá invest owó ẹ̀ sínú business kan wàá máa lérò pé ó máa ó máa ó máa fẹ̀ṣẹ̀ ní good return this one mo ò tiẹ̀ rí rárá for how long sọ fún mi báwo mo fẹ́ sọ fáwọn ọ̀rẹ́ mi pé ẹni tí mò ń fẹ́ o ọ̀kadà ló ń wà kò tún ṣe pé wọ́n ló ní ọ̀kadà yẹn bọ̀dé. èmi ni mo máa raṣọ sí ẹ lọ́rùn because mi ìlè fẹ́ mú ẹ kájọ jáde nísìn kí kò kò wọṣọ tó please me. máa ra bàtà máa sanwó lé ẹ ah ah ṣo fẹ́ pa mí ni láti odidi ọdún méjì. bá mi pa àwọn òwe tí ò tí ò bá mi lára mi wo ni apẹ́kọ́ tó lóṣù mọ́ pé tí máa ń sọ àwọn òwe yẹn tipẹ́tipẹ́ mo máa ń sọ fẹ́ pé kó má máa pọ̀ òwe yẹn mọ́ ṣé nípa apẹ́kọ́ tó jẹun kí n jẹ́ ìbàjẹ́ òṣìwò ni so tí gbogbo ará àdúgbò bá ti jẹun tán sìn kí apẹ́kọ́ tó jẹun kó wá láàbọ̀ ìyẹn tó ọ̀bà tún sanwó sábọ̀ yẹn you have plan for me. Yeah. Hey, God ah, lọ́ọ́ má jẹ́ kí n tẹ́ kí n plan for me. o More mo rántí the other time Show o mọ ta lọ sọ́dọ̀ ọ̀nkú ọ̀nkú ẹ̀yìn ọ̀nkú ẹ̀ o ẹ̀gbọ́n ẹ̀ ta ṣe ṣe tó ń bẹ̀ ó máa dúró nǹkan tí mo rà lọ fún wọn ìgbà tá à ń bọ̀ ṣé o mọ nǹkan tó fún mi ṣé o mọ pé mo fi style style fi sọ pé ẹ̀kọ́ ẹ má wọrí sa ẹ fi insist as in hundred naira ṣé o mọ̀ pé ara lọ́wọ́ gan fúnra rẹ̀ o mọ̀ pé nígbà tá a fẹ́ wọnú mọ́tò ṣé o mọ̀ bó ṣe ṣe kí ló dènà ṣé ẹ̀yin àti ṣẹ́ mulẹ̀ ń dílé yín ni ṣe bá ṣe mulẹ̀ ni ṣo fẹ́ kó ràn mí ni I refuse to be poor kí ló dé. àdúgbò ara ẹni lẹ. rìsíìtì owó yìí ṣé kí n rán mo wá gbà ní àbí báwo la ṣe máa màá mú wa. ẹ̀yin lè tún màá mú wa fúnra yín. bẹ́ẹ̀ni màá mú wa fúnra mi sórí mama ẹ ẹ mọ bínú òjò sí o ngbà mo tutọ́ sókè kí mo ń fojú gbà ẹ wọ ara lọ́kàn mi mo nídìí owó ń gbẹ ni ẹ má bínú. ó ti ẹ̀dùn mi gan-an nítorí bàbá Bùsáyọ̀ kò fọ̀rọ̀ yín ṣeré ẹ ṣe wá ṣe sí wọn yẹn ó yà mí lẹ́nu gan ojoojúmọ́ ayé yìí ló máa ń sọ̀rọ̀ yín gbogbo bá ṣe lówó yẹn fún yín ló ń jẹ́ ọ̀rọ̀ yín lẹ́nu pé bàbá láńlọ́ọ̀dù ẹ̀ rí bẹ́ẹ̀ o àwọn ò fẹ́ jẹ wọ́n lówó ẹ̀wọ́ eléyìí náà nǹkan tó kó fún mi ojoojúmọ́ ló fi sọ̀rọ̀ yín. ọmọ gidi ni tẹ́ bá ń kí kọ́ bá dé ṣe é gbọ́ kọ́ bá mi kí. ǹlẹ́ ọlọ́ọ̀bá dúró ti ẹ máa rí sí ẹ máa rí ní ẹ máa rí lò burúkú ní jẹ́ ti yóò bàbá rẹ̀ á gbé o <laughs> ẹlẹ́sẹ̀wọ̀n. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ jẹ́ kí Bùsáyọ̀ máa bọ̀ lọ́dọ̀ mi since tèmi náà ti rí ọ̀kadà tí mo fi ń manage tí change jẹ́ dẹ́dẹ́ ti ń wọlé ìyá tún lè rí ìfẹ́ yín náà díẹ̀ at least ẹ jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ mi. Um, ta ni ma sọ kó má wá sọ́dọ̀ ẹ ọmọ tí ń bá bí ọmọ ẹ ni ọmọ tí wọn náà bá bí owó tí ẹ láṣẹ lórí ẹ tí ń bá sọ ṣe fún náà báwo ló fẹ́ máa kó pẹ̀lú Bùsáyọ̀ because mo mọ stress tí màmá ń go through lórí ẹ̀rọ. ọ̀dà mi fi bẹ̀rẹ̀ lẹ́lẹ̀ ṣe rí ní copper tí mo bẹ̀ àwọn ọmọ school kan wà ń bẹ̀ kéèmì tó dé láti ibi iṣẹ́ àmọ́ bá àwọn ọmọ yẹn ṣeré tó bá jẹ́ pé normally náà tí ó bá ṣe bóyá jẹ́ sí Bùsáyọ̀ ọ̀dà mi ṣe mo tó bí lọ́wọ́ tí n bá bí lọ́wọ́ ṣé mi ní omi wọn tẹ́kẹ̀ẹ́ ni ó máa leave ẹ̀fìn yẹn lẹ́lẹ̀ ó máa leave. well mo gbọ́ nǹkan tó ọ̀rọ̀ náà ló sọ lójú màmá yìí kílẹ̀ rí sí. ọlọ́run ah, bá ti sọ náà ni inú bá lè lé ẹ̀yin lórí ilé òun ló bá ti sọ bá mi lára mu. ṣé o yọ̀ǹda fún that is the question. àwọn bàbá ẹ̀ náà rí i. that is it. ìyá lòun yọ̀ǹda ah, èmi náà dẹ̀ yọ̀ǹda. mìíràn ó yẹ káwọn láwọn yọ̀ǹda ni màá sọ iye dọ̀bálẹ̀ tí mo dọ̀bálẹ̀ nígbà tá a fẹ́ fi wọn yàwó sí ilé <laughs> ìgbà tó ń <laughs> kẹ́rù wọn bọ̀ ń bí bóyá ṣe náà fa bùsáyọ̀ dání wọlé tó máa fi léwọn àwọn èèyàn dá. mi ò tó bẹ́ẹ̀ o ti tó wo. èyí ti ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wo ó ẹ sẹ́ kí n jáde máa lọ. ẹ mọ nẹ́ẹ̀sì ni. mo mọ ohun fẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí ni. a ti conclude already. kò tẹ̀ jẹ́ ṣe é lálẹ́. dáhùn bá ń sáré lọ. fẹ́yìí wá lágbára o.

fẹ́ sáré tọ̀ ẹ̀jọ̀ tó rùn ah. ẹni bá sáré bá mi dí bá mi sáré tọ̀. mo fẹ́ tọ̀ lẹ́nu mẹ́ẹ́ sí mo fẹ́ tọ̀. ẹ mú bí àkó lé ni ẹ ṣe àdàmì náà láwọn ọlọ́jà ẹ̀gbọ́n irú tọ̀lé lè tọ́ la tẹ́ kan àlàyé àlàyé wà á bá lọ fún wọn náà àtọ̀ àwọn kùtùkùtù mo wà á jà rè àlàyé. Ah bá tó náà ẹ jọ bọ́dà ẹ bá mi wo báàgì pẹ̀lú ọ̀kadà mi ẹ jọ mú bọ̀. aláyé ó lè máa ń tọ̀tọ̀ mi ní ìgbà ó lè lórí ọ̀kadà ló sì tà aláyé. mọ́mí ẹ jọ ẹ bá mi rí bọ́dà kan tó wà tọ́ ìbà yín sí. oúnjẹ làwọn tàbí ìbà sí ìbà yín irọ́ dáadáa ní làwù tó lọ lọ. ṣé mo wá ẹlẹ́rù kiri báyìí. ẹnì kò lè fi tẹ dátẹ̀mí dúró tí má dẹ̀ gbé lọ á wá gbà ní pàtó. ìtúpẹ́rù ọ̀wọ̀ kí lọ́wọ́ tún máa wà dáhùn dúró lọ́nà. ló ti jáde ó lọ sọ́dọ̀ àwọn tó ń jọ ń ṣe àjọ ẹ̀mí àjọ wọn àdéhùn mi. ẹ̀yin kì láti bá mi délé ní sí sí sí sí sí sí sí. kí ló dé. ẹ máa ṣe kí ló dé bọ̀dá mi. ẹ mo ní ọ ní kí n bẹ délé ṣé mi ní bèrè nǹkan tó dé ní o dé bá kí ló ṣẹlẹ̀ gangan. yes ma ni mi ti fẹ́ kí n dàpọ̀ yín ni àní máa bá délé ní sí ṣe gbọ́ tiwa ti dá tiwa ti dá tiwa ti dá bọ̀dá mi tiwa ti dá òkè ẹ̀ mọ́ ń bọ̀ náà ṣé máa jáde báyìí ni kí ló ń ṣe náà. jẹ́ká ló báyìí bò dá mi. ṣé wà òkè kí ló ń ṣe ẹ̀ mọ́ ń bọ̀. àdìtúnláyé tẹ́nìkan lè tó òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ dáhùn wá kiri. Ah, ah, ah, ẹnìkan ah. ló ah, máa mọ ọ̀rọ̀ yìí. àṣìlágbó ẹ̀gbọ́n mi ò fi wo ẹ lẹ́ o ẹ̀dẹ̀ ilé ètò ìgbà sí nǹkan ilé mi. lórí ẹ ti ń bá mi bọ̀ kò sí wàhálà. èrò mi bá nǹkan kan bọ̀ ó ṣàmù ti pàtí ọ̀rẹ́ mi tí mo sọ pé mo lọ ọ̀la ní pàtí yẹn ṣe lè pípé mi tí mo ti ra nǹkan tí mo fẹ́ ha. lọ́la òde yìí. ọ̀la ni. ló sọ bí ìgbà tó ń sọ̀rọ̀ nǹkan mélòó mo fẹ́ rà kí ni mo ti fẹ́ rà yín kó kí nǹkan ti ra nǹkan tí mo lè hà. lọ wá pọn pàtì. máa ah, ah. lọ sí pàtì máa múra aṣọ mo múra bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi ló máa há nǹkan ṣé mi wá ní há nǹkan ni nǹkan tó dẹ̀ wù mí kí n há nìkan ti máa rà tó jẹ́ pé ti máa tẹ orúkọ sí i ti wúrò ọmọ ti ń kó bí akin hábi tó wẹ̀ lábí kílẹ̀ rẹ̀. Ah, ṣèbí arọ tó ń dáná ni ṣe bó ti mọ ẹsẹ ẹni tó ń da sí ló tẹ bá ń sìn wá jẹ́ ìlú o. náà ni mo ṣe ń sọ fún ẹbí tó wẹ̀ mo fẹ́ hàn ṣe mo kẹ́yìn náà ti calculate at least má fẹ́ há bíi hundred towels nǹkan. tó ní ọ̀rẹ́ tó tó hundred ni. mo kọ́ lọ́ọ̀rẹ́ mi bọ̀ mí láì kí n máa hàn fáwọn ọ̀rẹ́ nìkan máa fẹ́ há fún gbogbo àwọn tó wà ń bẹ̀. wo bí tí n bá wọlé nǹkan tí n bá fẹ́ fún ẹ máa fẹ́ ṣe ẹ ibi tó ti fẹ́ débẹ̀ kí n lè padà nù. àláyé ah, wà á change. kí ló ṣe nǹkan tí mo wọ báyìí. irọ́ nǹkan kan ò ṣe ah, nǹkan kan ò ṣe wà á change má ò rè máa fún lówó tó máa hàmù tó gbọ́ àti owó tó máa fi ra nǹkan tó máa ṣe kínní. Ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò le kọ́ pa àbúrò mi fún mi ní ògbórin oníkíní kan ni lẹ́ni tó bá mú owó gbà kó mú owó ná o èmi mú owó gbà mo tún mú mo mọ ná mo mọ ná báyìí pé mi náà bá dúró àbúrò mi náà lọ́wọ́ mi náà ṣeré jàre ẹ nìṣó nílé kó lọ pa lọ. ó wọlé náà máa dúró dé ibi náà. ìrọ̀ ìrọ̀ láyé o máa lọ tí ń jẹ ìgùn wà lọ́rùn ẹbọ ẹjọ torí Ọlọ́run n fẹ́ mo mọ ibi tètè wọlé. ìmọ̀lẹ̀ bẹ̀rẹ̀ là ń wá kiri ẹnì kan ló máa mọ ọ̀rọ̀ yìí kò yẹ é ní kí níbi ọ̀rọ̀ yóò kù ò gbọ́dọ̀ já o. ọgbọ́n ẹ ṣe kò má ju kó sáré lọ ológìní ti yan gínígíní ọgbọ́n ti ẹ̀ ní. iṣẹ́ ta fi ránṣù bá ó yàtọ̀ sí tòjú ìmọ̀lẹ̀ tẹ̀rí ẹ kì í ṣe ẹgbẹ́ òkùnkùn ọ. lọ́ba mi sọ fún ọ̀gá ìgbà pé kó ṣàlàyé ọ̀gá ìgbà pills in the next five to ten minutes ah uh, máa lọ. okay ma yes ma. ẹ rà sá. gbogbo ẹ mọ. yes sir. ìgbà tí mo rí kọ́ọ̀lì yẹn ó kọ́ bákan lára mi torí pé mi mọ̀ yín náà tẹ́lẹ̀ ọmọkọ̀ tí wàá wọ pé àwòrán bàjẹ́ síbi kan àrẹ̀jẹ̀yàn ń gbèsè torí iléeṣẹ́ tiwa ń bẹ agbọ́kíkan ilẹ̀kùn má ta kìjì ni wa torí tó bá jẹni tó wá san ajẹni tó wá ra. ẹ ṣe ẹ wo àbàjẹ́ in fact ìwà dáadáa tẹ́ wù gan ló gbé àwa yìí wá sí ọ̀dọ̀ yín lọ́jọ́ yìí ni <laughs> èèyàn kan tẹ́ ṣe dáadáa fún lórí yín fún wa ẹ ṣe gan nǹkan tó ṣẹlẹ̀ ni pé ah, a ní NGO kan thirty nine power àwọn youths wọ́n sọ fún wa pé ẹ máa ń ta èmi ní mọ́tò márúwá ọ̀kadà márúwá ọ̀kadà gbogbo ẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ yìí àìtí ni lọ síbi onímọ́tò yẹn lọ́jọ́ iwájú ẹ ṣe so a fẹ́ get bóyá bíi mara bíi forty five ẹ wá gbọ́ o ẹ̀yin náà mọ̀ pé àwọn tó ń ṣe irú business yín báyìí pọ̀ so ẹ ní láti ṣe wá dáadáa o ẹ máa. Yeah. rate of exchange nísìn ló ń fa ọjà àṣekínlẹ̀ kan nǹkan téèyàn bá rà náà ló dé máa hmm, ta jáde ọjà wa rí márùwá for now due to bó yẹn ṣe ń lọ sókè tó ń wálẹ̀ a lè sọ pé specific báyìí ló máa bá jáde per one but lẹ́sìn one point something million lèèyàn kan wà ṣe you understand but bẹ́ẹ̀ ń ṣe fẹ́ ra in bulk yẹn ó maturity price mm. let's say be fifty fifty five million. eh, okay. kò sí problem hmm, nǹkan tẹ́ máa ṣe ń sìn ni pé ẹ account details yín so màá ṣì send fifty million sí yín náà so if it's in bá dé tí ó bá dé tó mi ò ṣe problem a máa fi kún. màá dẹ̀ fẹ́ mọ how to ma take. ẹ bí àkàtà ń bọ̀ bẹ̀rẹ̀ ọ̀dà mi bẹ́ẹ̀ ni mo bá mi fẹ́ kí ẹ o <laughs> àbí mi fẹ́ kí ẹ rárá mi fẹ́ ah me fẹ́ que eu o má tudo ká bá tó dé ọ̀rọ̀ ní bílódé o mi fẹ́ a já. jà fẹ́ ká jà. ọ̀dà ẹ ti bá mi jà ìjà tí ó dúró rẹpẹtẹ ní ṣùgbọ́n láti mọ̀ báyìí máa yanjú ẹ̀ owó ni mo fẹ́ bí ìṣòwò ẹ̀ mo fẹ́ Eh, mo ní ẹni two fifty eh, ah, mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi ṣènáwó mi ìdẹ́ ní ká. ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ lọ sòkú lọ́hùn. Ah, ṣé o wà ókè sórí yẹ pé pẹ̀lú nǹkan tó sọ yìí ẹjọ́ má bínú jáde má ní ewu ní gbogbo lọ́dọ̀ náà ah, eh, no o kàn jẹ́ kí n máa mo rò pé èmi mo rò pé mo sọ pé bóyá ó kéré àbí ọ̀kan ni mo fẹ́ lọ bọ́ọ̀rẹ́ mi ṣènáwó ó bàdẹ́ ni mò ń gbé lọ ó bá dé tìmítìmá ti dé ni. ta gbére ní postop ẹ ò jẹ ní láì nǹkan tó wà lẹ́yìn ara. ẹ lè dídùn ọ ah. two fifty lọ́wọ́ lọ́wọ́. ó máa fún mi. ẹ jẹ sọ̀rọ̀ fifty thousand. ó máa fún mi ok jẹ́ ká ṣe báyìí fún mi ní one fifty kí n gbé káà kan kí n máa gbé lọ kí n máa lé ní mo lẹ pé uber. ta ló máa wà yìí. má wọrí ṣé mi lè wa mọ́tò mi lè wa mọ́tò mi àkúrò ṣé ó wà ókè. ẹ yóò wọ báyìí ti láyé bọ́ọ̀lì. bọ́ọ̀lì. bọ́ọ̀lì yóò lọ nígbà. oníkàlùkù máa máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni mọ́tò àná yẹn ni. ayé ìgbàgbẹ́ yìí gba mọ́tò ẹ̀ táìmù tó wá máa ń tẹ̀lé ẹ jáde ọ̀rọ̀ kan o. obi wọlé kó fún one fifty màá gbé mọ́tò yẹn lọ màá dẹ ibi tí táyà ẹ bá fọ́ sí wàá wá gbé nǹkan bẹ́ẹ̀ ẹ ha ojú ọdá mi ló ń jàre. ìyá ẹ̀ ò tó bẹ́ẹ̀ ṣé wàá ókè kí ló ṣe. ẹ̀yin tó mú owó náà jèbi èmi náwó náwó lè mí bó bá ṣe pé mi náà ni mo lówó lọ́wọ́ bó bá ṣe wù ẹni kó nà ọlọ́run lè tètè ẹ sáyè pé kó ah, mi ní náwó tí mi bá náwó mo gbá ni ah, pé kí n má náwó mo gbá ni mo gbá wọn tèmi tó wà ní gbòòrò ẹgbẹ́ wọn tájọ ṣe kí tájọ ẹgbẹ́ rẹ ṣé máa dẹ́dọ̀ mi ní dáadáa fún ọ ni mo gbọ́dọ̀ wọn àìgbọ́dọ̀ gbọ́dọ̀ bí happy ni kí ló ń ṣe náà. Ah kí ni wọ́n tún wá káàkiri ẹni wà gbogbo tó lọ mọ ṣé mo máa dágun láyé mi ṣé mo ìwọ èmi máa ti ìwọ ló ní nǹkan ẹ. ṣé tí ẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbọ́ ni àti tòun tẹ̀lé mi. fún mi lówó jọjọ máa bá tèmi lọ. àbà yá hmm. máa fọ. bọ̀dá bọ̀dá mi. ẹ mọ̀gẹ́ mo ti mí mo ti mí sí yàn ṣé mo jáde gbogbo ẹ ló gbogbo ẹ ló máa miss tó bá ti yọjú wo yàrá báyìí o ti o ti o ti miss ẹ nìyẹn. àmọ́ jáde ní ọ̀rẹ́ nínú wa tẹ̀yìn tẹ̀yìn èmi àti ẹ náà ń jáde so wà ókè tó wáyé pé ẹni kò stop gbogbo ilé tó sọ yìí náà kí ló ń ṣe ẹ eh, eh. ah, ẹnì kankan ní jáde náà báyìí o. ibo ẹ jẹ́ ru ọjọ́ onímọ̀ kẹsẹ̀ máa ṣe. ẹ má ṣe Morning, Jim. Right? Ah. Uh, ọdẹ ẹ ti máa wòran eh, eh, eh, wọn gbé kété lérí owó tí wọn ń béèrè lọ pé ṣé wọn lọ sódò iṣẹ rí pé wọn ní ṣe àjòkó àyànjọ ara ọ̀rẹ́ èdè tí wọn bí wá pé ṣé ẹ ń jẹ ara ìtàbà ní ẹ ń jẹ ara wa ń kọ sí i ọmọ làwọn máa fi bí o ọmọ ní kí ló ń ṣẹlẹ̀ lówelówe mò ń sọ̀rọ̀ mi ọ́ ọlọ́gbọ́n ni yóò gbọ́ ọlọ́gbọ́n ni yóò yẹ. ṣé owó ọjà tara ẹ bá ti wọ six figure ẹ fún ni problems ni ká jẹ gbèsè mi báyìí ṣé wo mọ àbúrò tèmi ni tó bá dé mi báyìí tí n bá sọ kódà kò burú nobody should enter into this place afẹ́ mú mi báyìí pé wọ́n bí ìyá ẹ̀dá ìyá kan náà lójó bí wa wọ́n bí ìyá ẹ̀dá kó má sanwó ọmọ grade four. ẹ rọra sà dáàdì dáàdì. màá dá wà á dáàdì kí ló ṣe ẹ. ẹ bá fẹ́ sọ wọn wà láì ní pàṣẹ o. wọ́n ń kó bọ̀ ẹ má wọlé. tó bá pẹ́ kó tó kó wa ọmọ ìdá no finger licking wá sí i ọmọ náà yóò àtọkẹ bá mi fún wọn lọtí lórí tébù bá mi fún wọn lọtí bẹ́ẹ̀. hey guys ẹ fine ìwọ ń tiẹ̀ ṣe mọ̀ pé ẹ win ní last week kò bẹ̀ sí ní ẹdun ẹ bẹ̀ sí ní jẹ́ fúnrẹ́jọ́ wọ́n máa ná ṣáàpì rẹ̀ wọ́n máa lù yín o ìdájọ́ wọ́n máa lù yín àlù fọ́ lójú ni wọ́n máa nà lálẹ́ wọ́n máa bójú ẹ̀jẹ̀ wọ́n máa bójú ẹ̀jẹ̀ kò sí wọn fẹ́ ṣe àbúṣe fẹ́ ṣe ká ta wẹ̀rẹ́ mi face to face. Hmm, okay fine maye ka ma ooo o mo n ṣe má jẹ́ ká tàwí lẹ́mí torí online jẹ́ ká tàwí lẹ́mí face to face àwọn náà wọ́n tó bẹ̀. ìyẹn tún kọ́ ó torí ẹ God bless you àwọn lẹ́ẹ̀kẹ́ ẹ lè lọ. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ rà sà dádì too much money. <laughs> ẹ̀yin obìnrin máa ń gbóòórùn owó ni tó bá ti ń bọ̀ báyìí wọ́n máa ó tí ìṣàkéyèsí àwọn ẹbí ó dà tó bá ti ń bọ̀ báyìí wọ́n máa wọ́n ti gbóòórùn rẹ̀ that time they won't fight with you oh do you understand. <laughs> àwa la tún oh. bẹ̀ dàdí owó ní kókó. <laughs> E, kí ló wí. owó ní kókó. irọ́ ṣáwa ẹ ṣẹ̀jẹ̀ kò mọ̀ ẹ́ tó kàn ẹ́. dáàdì dáàdì. mọ́mí mọ́mí ìyẹn ò sọ pé káwọn boys má gbọ́ṣẹ́ o wọ́n máa no wọ́n máa gbọ́ṣẹ́ bàyàtì náà ṣàmọ́ kó wọ́n wá bí lójoojúmọ́ a máa máa dá owó sílẹ̀ wọn wà ní. ìwọ náà ìwọ náà ò rí nǹkan tó. ìyálà ìyálà wa wọn ò tó bẹ́ẹ̀. ṣé wà ok kí abẹ́rẹ́ màá wòrán ó dẹ̀ tún price rẹ̀ ìyálàyà wọn wà òkè ń gbọ́ wọ́n ní ìyálàyà yín ò wà ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ìyálàyà yín ló ń bú lójú yín tẹ́lẹ̀ sàn kankan yẹn eléèkẹ́ wọ́n máa báǹgì ẹ̀ yàtọ̀ àwọn pípù tó wòye wọ́n ní sàn burúkú wọ́n rí nǹkan tó mú ni. ọmọ ìdá àbá ń gbé ìjókòó. Ah, wọ́n máa bọ̀ wọ́n bọ̀ eh, kí lorúkọ ẹ̀ ṣé bàárọ̀ àbí bàárọ̀ àbí orúkọ ẹ̀ ń jẹ́ àbí mi ò tẹ́ mọ̀ eh, eh, ṣé màá kú lówó ìjà tó yẹ kí n pè fẹ́ni bọ̀dì ni. lówelówe mò ń sọ̀rọ̀ mi ọ́ ọlọ́gbọ́n ni yóò gbọ́ ọlọ́gbọ́n ni yóò yẹ o ẹ jẹ́ ká máa wòye òkùnkùn láyé ń gbẹ òkùnkùn lọ̀rọ̀ yóò tí kò yẹ nìkan ó sọ lọ́gbọ̀n mi kan. bó yẹn bá ṣe ń kàn yín lára ẹ jẹ́ kí ọjà mi náà máa kàn mí lára ṣé mi olówó sórí <laughs> tí n bá rí ẹ tó bá ń tó bá ń bọwọ́ lùwẹ̀ tó ń sáìn àwọn kankan máa rò pé yeah you get in there ẹ tún máa sọ fún ìgbà yẹn ni pé ìwọ ló lè ṣàwọn kankan fún ara ẹ do you understand uh, little little brush ups here and there you get there and you're there now <laughs> anyways nǹkan tó kọ kù pa ẹ tí mo rí pé mo láti work lórí sìn uh, mo ní ti àwọn ìmúra ah, ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé aṣọ́gun láyé mi wo bí ọ̀rẹ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ tó bá ń bá mi rìn tó ń bá rí yàtọ̀ nínú ìmúra ẹ̀ tó máa ń bẹ́ ẹ̀tù orí máa rọ àwọn òru ìwọ náà wọn tó gbélé ni aṣọ dáàdi ẹ ní àtúntò àti ojú náà báyìí kó wá gbélé àwọn kó jọra wọn náà ìròyìn báyìí sin ilé alálàkùn òun ni ìtajà ló parí sí ọ̀rẹ́ olówó ni ẹ múra bí olówó má máa ṣiṣẹ́ àwọn olówó tó ń fi gàárì tó tó máa fi ẹ̀ àgbọn mu gàárì gbé wọn fẹ́ kíní ajé ìgbé forget it you got it flaunted boy <laughs> you know ṣé ọwá bí wá bù mí ni àbẹ̀wá ṣe bí. jẹ́ ìfú ẹ̀ torí tó rí mi mọ́ wọ́n gbúdọ̀ máa. àpẹẹrẹ pé ọmọ Yorùbá àtàtà ni mí ni à ah. ń tó bá wu ọjọ́ èní wàá rí pé ní ọjọ́ Friday. nígbà yẹn kan ní kó múra bí oníbàárà. so mo gbọ́dọ̀ gbé àṣà mi lárọ̀ rẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ mi ní ọgbọ́n gbàṣà làlùkẹ́ ẹ̀ máa fún ẹ ní rice block tó máa fún ẹ láwọn nice design anyway ìyẹn ọ̀tọ̀ nìyẹn. now let's go back to the main thing um, àwọn pẹ́pù yìí ṣe àwọn tòde lẹ́bàá láì fẹ́ ṣe bí mi lè ṣe wà lọ́wọ́ yìí o nǹkan pọ̀ lọ́wọ́ mi gan owó dẹ̀ lọ́wọ́ mi kò yẹ so wọ́n á suggest bóyá o lè ṣe ìfọ̀kàn fún mi do you understand normally a máa ń ṣe ní fifty fifty àbí eh, but right now jẹ́ kí èmi kó thirty lẹ̀ yá mi ní twenty sí àwa jẹ́ pé wò kó seventy lẹ̀ and tá ti ṣe business ẹ̀ tó tó bá dé pé ẹ ti jáde you know màá kàn dá twenty tó yá mi yẹn padà ní sàdẹ́ pín. <laughs> ṣé o mọ̀ pé ọ̀rọ̀ business ó yàtọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ see now tí o bá ní thirty yẹn dání tí release seventy jáde hmm. ní àti company mi mo wá fẹ́ kó rántí pé tí profit yẹn bá jáde tá a bá parí iṣẹ́ tá a yóò tá a fi ṣiṣẹ́ profit orí ẹ̀ thirty seventy tó release jáde náà la máa ṣe o mi ò wá fẹ́ kó di pé èmi kàn ní kó yá mi ní twenty. ṣé o ní sàn èmi ní thirty lẹ̀ tó sound tó dẹ̀ wálẹ̀ but you know àwọn kọ̀ọ̀kan wà tí mo ní títí ó wọlé and i'm not sure máa wọlé you know kódà mo lè fún ẹ ní twenty ẹ padà gan kó tó di pé bóyá àparí business yẹn but you know kò yá mi ní twenty kún thirty tèmi kí n lè rí fifty filẹ̀ kí wọ́n dẹ̀ fifty lẹ̀ tó bá dẹ̀ padà dé à ń ní fifty fifty màá dẹ̀ padà yọ owó tó yá mi fún ẹ. ọ̀rẹ́ mi ṣe o fẹ́ gbọ́ tọ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ lórí ilé yá mi ní twenty olówó ni ẹ̀ náà ọ̀rẹ́ ẹ̀ lówó àgbà náà ká ṣe bẹ́ẹ̀ wọ́n lè ṣe business business ní àníyá mi tó jẹ́. Ah, ah, bọ́lá ọkọ mi ah. ẹ̀dá sọ̀tà. báwo ni sálà bí àwọn ọmọdé ṣe jẹ. bravo ẹ wọlé ṣe ṣe wá pé. ṣé mi ti sọ fún ẹ pé kò yẹ máa sùn sórí chairman ṣó fẹ́ tẹ́tọ́ sórí chair ni. kí ni nǹkan tó rẹ̀ ń ṣe fẹ́ ń sìn ṣébi tó sùn sí yẹn ṣó ní stop ẹni tí ò bá tí sọ mi. bọ̀ tó bá wa tọ́ sórí iṣẹ́ àǹkan ṣáwọn àlejò orí jókòó síbẹ̀. ìwúlò olè káyọ̀ mọ́ ṣé yóò kí ń sun bẹ́ẹ̀ ni. Mm, mm. àwọn olè wọlé wọlé náà. kò right kò normal náà báwo ló ṣe máa sọ sórí iṣẹ́ àwọn yà wọlé. tolú yà lè wọlé lọ. Mm. Ah. àbá. bóni. my brother. wo mi ò ní time láti waste ọjà rẹ my wife báwo ni. ẹ rọ sá yes sá. wò má bínú mo ti ra kílẹ̀ kẹta iṣu yẹn lóko tó mi ti lọ sórí abẹ́yẹn nu bọ̀dé bá ti ra iṣu ẹwùrà yẹn mọ̀ pé òun lòun dẹ̀ máa ń láàkì jù ajẹtọ̀gbẹ́ni ah. máa máa dán bò ló máa ṣe gbogbo ẹni. ẹ̀dùn ní mọ̀dà mi lè tẹ̀fi sọ mí di tìfun lọ́rọ̀. ó wọ́n ṣe tìfun lọ́rọ̀ heavyweight ìta ní ẹ̀ láti lè wá ènìyàn yẹn wà nínú pé kínní. ẹ ẹ ẹ dúró ẹ ti dúró ṣé kò yọ lára mi nìyí ó yọ lára ẹ gbòó jẹ́ ká gbé ẹ̀ síbi kan mọ́ àárẹ̀ ẹ mo ní ìdòwò owó tí mo lè ní one point five mo fẹ́ one point five ṣùgbọ́n nísìnyí tí ní ìdìbò ẹ̀ o máa fún mi three hundred thousand three hundred three three one two three three hundred thousand kíákíákíákíákíá. bọ́ bàbá ẹ ẹ lè rí káàṣù mi ìyẹn ní káàṣì tí wọ́n ti ọ̀sán. ẹ lọ́dọ̀ kọ́ ni o máa ṣe owó sínú kí ní fèmí màá dé lọ fi atm tèmi gbà àbí atm lẹ́pẹ̀ tó náà lẹ́nu yín mọ́rán yẹn nígbà mo ní kẹlẹ́ open account lọ́jọ́ yẹn sí ẹ sọ́dọ̀ àbá mi lè ṣe kíní kan báàgò mi lè ṣe kíní kan báàgò mi lè ṣe kíní kan báàgò. ìyàtá yóò lò ó <coughs> ṣe mú mi. mo tiẹ̀ wà òkè sá. pé ẹni tó bá lo báǹkì lọ́wọ́ tá a wà yìí ẹ bàbá kò ráyé wá. <coughs> ẹ o ti wọlé o ah, máa jẹ́ kí èmi rí ni. kò sí fóònù tí mo ti mú fóònù. èsì máa ń láìkì kí n máa parọ́ fún yín báyìí. fóònù mi wà lọ́dọ̀ ẹni tó ń bá mi ṣe wọ́n ní máa ṣe fún ọ̀rẹ́ ìgbàgbé kí ṣe ń fi fọ́ bí ìyàbí ni. ẹ fẹ́ fọ́ máa tẹ̀ ẹ fẹ́ fọ́ máa tẹ̀ fóònù. ẹ wọ́n ló wá ń gì àbí ọkàn. ẹ wọ́n lè lọ ra mí. ìwọ náà ló máa ra àbí bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ kí n bá ti máa gba ilé ìlọ́wọ́ ẹni. jẹ́ kí Ah, ó jẹ ti ṣó tó pọ̀ lé ni kò sí problem máa rẹ̀ gbà. o ti ṣọ́ọ̀fù yín sí. ká ṣe twenty two million sí yẹn. sẹ́yìn mm. ah. ni ẹ̀yin ni business partner ẹ̀bẹ̀ ẹ̀rú kò tó àlọ́ rẹ̀. jọjọ àní kí mi jáde máa ló gbà wo ọmọ jẹ́ kí n máa lọ. ọmọ kọ rẹ. Ah, bọ́dà jẹ́ kí n máa lọ. bàbá blue pa ìmọ̀ bá wa ṣeré. ọlọ́mọba ṣeré owó tí mo wá gbà mo ti wá gbà yẹn. ẹkùn kò sí wàhálà wa ṣeré. ẹkùn. kó bẹ́ẹ̀. Hmm. Yes, rántí bẹ́ẹ̀ ra kíní yẹn wá ṣùgbọ́n. ẹ̀yin ẹ máa wọrí ẹ máa wọrí ọ̀nà ayé kí fóònù yìí sọ̀rọ̀ kẹ́tẹ́tẹ́tẹ́. gíláfà bọ̀ ní sòrò ìmọ̀ ilé àgbèsè kan àmọ́ ẹlẹ́kọ̀ọ́ àwọn fẹ́ pẹ́lá máa sọ̀rọ̀ ni. bọ́dé ṣé o rí pé òpònú ni ẹ ṣé o rí pé àpà onínàkùnà ni ẹ jọ ṣé o ní igi owó nínú ilé yìí tó ń ka owó lórí ẹ àbọ̀ ó ní kọ̀ǹga owó lẹ́kùnlé lẹ́yìn tó jọ pọ̀ owó nínú ẹ̀ ṣé òṣìṣẹ́ owó ni ládùúgbò wàhálà tó ń ṣe kó tó di pé orí owó ládùúgbò ṣe ń làágùn tó wọ́n máa náwó yàrá jòlò wọ́n máa náwó fáwọn ẹbí ẹ̀ yàrá jòlò pápá jùlọ ẹ̀gbọ́n ẹ̀ ṣé wọ́n rán wọn sí ẹni no sọ fún mi ṣé wọ́n rán bọ̀dá ẹ̀ ṣé wọ́n rán wọn sí ẹni ṣé wọ́n máa ń kọ ẹran mọ́kọ kí kọ̀ọ̀kan pa ni kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣó tí gbogbo bí mo ṣe ń wúkọ́ tí mo fẹ̀sẹ̀ jọlẹ̀ látàrọ̀ ẹ̀ ṣó o pé kọ́ gbẹ̀mí ni gbogbo ìgbà tí bàbá ìbá ti dé tó bá ti bèrè owó báyìí o ò tiẹ̀ ní ìròpọ̀ ẹ̀rẹ́jì wọn kọ́ máa bulú wọn wọn máa gbowó lù wọn wọn máa gbowó lù wọn ni láì sọ́bìnrin. kí ló dé sáwọn mọ̀lẹ́bí ẹ̀ sábà bá tiẹ̀ jẹ́ ní sọ́fẹ́ sẹ́yìn dandan arin rẹ̀ ni káyé ń bá jì. ó kè ní ìsìn o fẹ́ sọ mí lẹ́nu àbí? no o fẹ́ káyé sọ mí lẹ́nu nígbà tó bá bẹ́ẹ̀ náwó ẹ̀ nínú ọkùnà tán àwọn ayé abẹ́rẹ́ sí máa sọ̀rọ̀ pé ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ló sọ dẹ́ dún arinlẹ̀ ìyàwó ẹ̀ ló sọ. wọ́n sọ mí lórúkọ tí ò ṣe tẹ̀mí. kákíjà yìí kí ni ìṣòro ayé ẹ gangan sọ nǹkan tó fẹ́ kúlé lórí kí ló tó fẹ́ para ẹ̀ òun ojú fò òun làágùn lórí òun làágùn lọ́rùn lórí nǹkan tí ò kàn ẹ́ sórí tí n bá ta odidi ilé yìí tí mo kó wẹ̀ fún bọ̀dá mi ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣé bẹ́ẹ̀ ni mo lè kọ́ mi. ṣọ́ pààyàn fún ẹ ni. jọ má bínú tí wọn bá pààyàn fún mi o ṣé bí ipa ẹ ni ṣé bí ipa ẹ ni ṣé mo bèrè ṣé mi fún ẹ ni ṣé mo ní kó lọ gbowó lọ́wọ́ ìyá ẹ wá fún mi ni jọ kí wàá ní ìṣòro ẹ gọgọ kí mo fún bọ̀dá mi lówó Ah, eh. ìyá mi ló ń sọ̀rọ̀ sí. yes yes yes ìyá ni mo sọ̀rọ̀ sí. Eh. all because pé ọmọ ẹ̀tọ́ ẹ mo dúró lórí ìdúró òun díẹ̀ sọ̀rọ̀ sí bọ́dá mi ṣàkàṣàkà báyẹn. òun tẹsẹ̀ mọ́lẹ̀ fẹ́ fọ́ táìsì nílé jọba bínú kí ló mú ẹ. kìrì gbé ẹni yes ṣé kìrì gbé ẹni. kí ló ló fẹ́ pa mí ni. <laughs> Ah, a ṣe yìí àmọ́ ṣe àṣeyẹ àmọ́ ṣe mo jẹ́ ọlọ́wọ́ ẹni. ṣùgbọ́n pé mo ti máa dánwò mi ni ẹ má máa bá wọn jà wọn. ìfẹ́ tí wọ́n ní síra wọn mà lẹ́rìí ni o. bọ́dá ẹ̀yẹ òun ló máa fẹ́ o torí mọ̀lẹ́bí ẹ̀ o sọ̀rọ̀ sí mi ẹ̀ ní à sọ tèmi tó ibi tó bá bá ẹ dé ó máa kú ó máa kú wọ nìkan tó bá sọ dàdú ẹdùn arinlẹ̀ tó bá yẹ ìjẹ́ tó bá ẹ náwó ẹ tán wàhálà yìí ni ẹ̀ ní ọmọ ìyá kíyà o ọmọ bàbá ni mọ̀ bá délé. kádé orí iyọ̀ kádé orí òkìní kò sọmọ náà ẹ ṣàmọ̀ máyégún ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ wọ́n ni kò sí báwo náà ẹ fẹ́ sí i. kọ́mẹ̀. adé orí. ọlọ́run ló gbọ́ngàn fọlẹ̀ ẹ ṣá mọ̀. ok dà. Eh? bàbá bàbá. bàbá bàbá bàbá grandfather wọn. ó ti dé bàbá ò fàálè. dádì dádì wọn ẹ ṣá mọ̀ ok now. Oh, oh. Come now. Yeah. Ah. Ah. Come here. Yeah. Ah. Yeah. Ẹni tó bá mọ̀ ó gbà láti mọ̀ báyé náwó náà ó. Ah. ẹ ṣàmọ̀ ìfọ̀ ìwòrán ṣe nà ẹ́. ọtún ọtún mọ eégún ló tún bọ́ lọ́wọ́ báyìí ẹ ṣá ẹ́. àkọ́mẹ́ ẹ̀ ṣì mọ ẹni tì lẹ́jà wà jẹ́ pé kí ló fẹ́ ṣáà fèsì ẹ ẹ ló ṣáà fèsì ẹ kò jẹ́ kórè ẹ pé ta ni ẹ tó bìlí pé sí irú ẹ shine face shine your face who you tó fumble fọ́nbù tó fẹ́ wá ṣe bíi ta ni ẹ gọgọ náà ó dáhùn mọ̀ ìwọ ni ìwọ ni mo fẹ́ mo fẹ́ bínú tán pẹ̀lú oúnjẹ òun kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Why wáá ìdá ìṣerú nǹkan báyìí náà. ẹ má ṣe fàájì nílé mi ni. ẹ má ṣe fàájì lè wá dún sáwọn aláìsọ ọmọ olè. èmi ọmọ olè rí tó rí mi orí mi pẹ̀lú olè ni. Oh, ẹ jẹ́ ká máa lọ. ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. ókè ibo la ń lọ báyìí sí lọ́jọ́ kọ́kọ́ mọ̀. ẹ yẹ máa wọlé ẹ jẹ́ ká máa lọ. ẹ jẹ́ ká máa lọ. it's alright. Ah àbúrò mi ń fokùn wa ilé yóò dáa. a kò sí wèrè ọba má gẹ à má gẹ à bó ni kí n wọlé sí bẹ ok now you are talking ọmọ ní ẹ nà ọmọ ní ẹ come on come on come on. ah láì dé ọmọ agbọ́ ọmọ àwòrán wọ́n wà ló mú kọ́mọdé jẹ̀bi. kò sí o kò sí o bàbá mi yẹn kò sí o. ni ó kó ẹ jẹ́ fún wa níbi gbogbo ayé ti di ká máa wo lẹ́yìn ọ̀ọ́ ṣe. ọ̀rẹ́ mi ṣé ẹ mọ̀ pé àbúrò máa ń ṣe ẹ̀wọ̀n ṣùgbọ́n àbúrò náà máa ní kó lọ bẹ ẹ̀gbọ́n yẹn wá ní òṣìṣẹ́ ẹ̀gbọ́n yẹn kó yá dọ̀bálẹ̀ kó bẹ̀ wọ́n. ṣùgbọ́n kò ní burú burú burú kí bàbá sọ pé ó jọ̀wọ́ ọmọ ọlọ́run ẹ̀gbọ́n ò ní ṣe àbúrò kọ́ máa ní kẹ́gbọ́n yẹn dọ̀bálẹ̀ bí àbúrò ẹ̀ o wọ́n máa ní ó yá fa àbúrò ẹ̀ mọ́ra ni bọ̀dá mi ẹ̀ ṣẹ̀ mi ṣé ìfúnra yín mọ̀ pé ẹ̀ ṣẹ̀ mi kí ni fọ́tún tó àṣẹ báyìí sí. Hmm. so lọ́kọ̀ ara yín lẹ́yìn kí èmi kí ẹ mọ̀ pé ẹ ṣe. ẹ mo fẹ́ mọ nǹkan tí mo ṣe wọn ni bóyá sọ látẹ̀kọ̀ yẹn náà kàn rí bákan lára mi nìyà. bọ̀dá mi. ṣé wọn lọ rojọ́ fún ẹ pé wà o. ẹ má dojú ìjà kan bí tí ò yẹ o ìyá àbùsá yóò ní kọkọ pẹ̀lú kan tí mo bá yín sọ yìí rárá ẹ má tiẹ̀ ẹ bà fèsì wọn pé bóyá wọn ní ẹni ìṣù pẹ̀lú yín èmi tájọ lọ́rùn ni kẹ́ wojú mi kẹ́ sọ̀rọ̀ fún ẹ gbọ́. ìyá àbùsá yóò ẹ jẹ́ máa wò ó ti yín. abọ́kọ mi gbà mí ó ti fẹ́ dalẹ̀. ẹ máa wò ó ti yín sáwọn ọmọ bọ̀sẹ̀ délé ìlànà ni sẹ́yìn ah. bọ̀sẹ̀ délé ìlànà ẹ sọ fún mi ṣébi táyì tí ń fìbọ̀ lójú títí lánà yẹn tó bá jẹ́ ọlọ́kadà àbí àwọn ọmọ onímọ̀lúwà rà dá ẹ ló ń fi síwọ́n lẹ́nu tó gbà yín dànù kán wá òkè kán wá bọ́ bàtà fún sẹ́nu tèmi. ọlọ́run tiẹ̀ ní jẹ́ àní irú ẹ̀ bá lágbára ọlọ́run. ẹ fẹ́ sọ mi délé tì kan ẹ fẹ́ sọ mi délé tì kan ni àbẹ fẹ́ sọ mí dolójú kan hmm. láàrin mi àti mélòó ni ìyàwó bí mélòó ni ìyàwó bí náà tí kò bá ṣe é ṣiṣẹ́ kan ṣe mí ni ẹ wo èmi ò ní ẹnu ọ̀nà téèyàn kan bó bá tọ̀fọ̀ sí o ọlọ́run já rírọ̀ ẹ̀ oko kílẹ̀ yìí ro oko kílẹ̀ yìí ro náà mo ní ní pé ní pé ọtí tẹ̀ mú káàkiri yẹn ẹ má mọ̀ tí kiri mọ́ ẹ jẹ́ kí wọ́n máa kọ́ tiẹ̀ wá lẹ́yìn àwọn ọ̀rẹ́ yín tẹ́ ló fìsì jọ́ìntì fún yẹn ẹ máa pè wọ́n kó máa máa bá yín nílé tó bá yẹ kẹ́tọ̀ lẹ́fẹ́ kì í lẹ́mọ̀ pẹ́ mú bẹ́ẹ̀ ó dáa máa kó kẹ́tọ̀ yẹn wálé kí tún fẹ́ sọ́lọ́ ò kẹ́yìn ni. wàkọ mi ẹ mo dúpẹ́ o inú mi dùn o inú mi dùn o inú mi dùn gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí o ọlọ́run ní bá dáadáa. lọ́ọ̀nà àwọn ìbùsàyọ̀ tí kò bá ṣẹlẹ̀ sí kò ní ṣèmi fúnra mi. ọlọ́run tẹ̀ ní kárí láburú ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ọlọ́run á bá mi tún ilé àtọ̀nà yín ṣe torí ti máa ń bá bàbá Bùsáyọ̀ sọ wọ́n máa ní kí n mú orí wá kí n fọ̀rùn lẹ́nu wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ yìí o tí má dẹ̀ kí n sọ̀rọ̀ yìí wọ́n lè gba ojú mi bọ́ ṣe wà yẹn. sọma o gbọ́ bóyá sọ̀sẹ̀ jẹ́ ẹ tó yẹ kẹ́ tún máa ẹyin bá gidi àjọ sí. ṣé. a ní ìtòlí yabusayo ọ̀rọ̀ yìí ò lè ọ̀rọ̀ yìí ò lè nígbà tẹ bá ti kẹ́sìn wá síta. wọn fẹ́ ọ̀rọ̀ tí ń ṣeré mí ní mi lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ṣe bó ṣe jẹ́ pé ilẹ̀ sọ yìí èmi sọ fún yín lẹ́nu kan máa jọ. bóyá tó bá tú. èwo nínú wa ló fi sùúrù gba ọ̀rọ̀ rí nínú gbogbo ìwọ fún ara ẹ̀ mo jọ fi sùúrù. bọ̀dá mi bọ̀dá mi. mo ní mo ti gbọ́ ohun tó wí. mo ní èmi ò láyìn ò gbọ́ tèmi ni kẹ wá nísinsìnyí kẹ gbọ́ dáadáa

nǹkan tẹ́ ẹ ṣe fún mi yóò da torí ọlọ́run mo mọ̀ pé ẹ̀yin nìkan ṣoṣo òun lẹ mọ́lé bàbá jayéjayé ẹ báwo lèèyàn ṣe máa wá sí ọ̀dọ̀ mi tó dẹ̀ máa jẹ mí ní owó tó tó bẹ́yẹn one fifty thousand naira ẹ tí mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ta ọtí yẹn fún bẹ́yẹn tó dẹ̀ máa ń sanwó yẹn o ṣùgbọ́n eléyìí mi ò rí wọn mọ́ mi ò ró mi mi ò rẹ́jẹ̀ owó kò sí nǹkan kan lórí gbá mi mọ́. kí lè ṣe fún yín báyìí. ẹ júwe lé wọn fún mi ẹ ní jẹ gbèsè. Ah! ṣé mo lè pa ó fún yín mo mọ́lé wọn o bò ah. ó lábúrò wọn kan tẹ bá rí ilé lábúrò wọn yìí mọ́lẹ̀ ah bàbá àgbàlagbà ni ibẹ̀ lè lè lọ tó lè pè é mi ìmọ̀ lọ́dọ̀ wọn o mi ìmọ̀ bẹ́ẹ̀ júwe fún mi mi ìmọ̀ bí kankan àdírẹ́sì ilé àbúrò wọn gangan gangan ni kẹ́ fún mi ẹ dákun. Ah. ẹ mọ ṣẹlẹ̀ tẹ bá ti mm. dé gáràjì sìn ẹ wọ mm. mọ́tò ẹ bọ́lẹ̀ ní pákó that fourth street báyìí number fifty seven ìlọgọlẹ ń lọ number fifty seven àbí ṣebí ilé àbúrò wọn ṣáà ni. ilé àbúrò wọn tẹ bá ti débẹ̀ gan ṣẹ̀gbẹ́ máa ti rí pé Gerard náà fi kan ilé ẹ̀ bá ti gbá géètì yẹn ẹ bá ṣe gbàgbàgbàgbà ẹ dáadáa o kò géètì máa yẹn máa ń pẹ́nu lé ẹ gbàgbàgbàgbà ó máa dá yín lọ́wọ́ kan ní géètì máa ń kọlà báyìí ó máa ń kọlà sóhun nǹkan báyìí gan ṣe ẹ bá ti rí ẹ máa ti rí ibẹ̀ ni ah, ẹ bá ti débẹ̀. ẹ ní sori burúkú ẹ ní róhùn gbé sọnù bí òṣèbí ọmọ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o fifty seven àbí àmàdébẹ̀ ah, ẹ ṣé gan mo dúpẹ́ God bless you.

àbí. ọwọ́ mi ni mo fi kan géètì. ọwọ́ mi ni mo fi kan ọ̀dà ọlọ́mọ jẹ́ fọwọ́ yín ṣe ra yín pa ẹ̀ta lẹ bèrè kí lẹ fẹ́. ẹ dákun àwọn tó nílé mo bèrè. àwọn tó nílé àbẹ́ ń tó nílé. aláwọn tó nílé ni mo bèrè. ọ̀dà àwọn tó nílé ò sí nílé kí lẹ fẹ́. Ah, bàbá ọkọ mi yóò dà fún yín o ẹgbẹ́ ẹni tó nílé níṣẹ́ ló wọ́n á mọ ọmọ tí ń ṣọ́ọ̀bù mi ó sì ti mọ títí títí títí títí lórí one fifty thousand mi rí owó tí mo fẹ́ fún àwọn tí wọ́n fẹ́ bá mi kó ọtí wá sí ṣọ́ọ̀bù àwọn dílà dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ dákun ìṣàánú mi ẹ jẹ́ n rí bàbá yìí. ẹ dákun ẹ̀yin tọrọ tẹ̀sán tó bá yé mi dáadáa ọtí lẹ́yìn ń tà. lágbára Ọlọ́run. olóògógóró ní ibẹ̀ tiwa ẹ sọrí ọlọ́tí ní ibẹ̀ tiwa. ọlọ́tí ni. ẹ̀gbọ́n ọ̀gá wa mọtí lọ́dọ̀ yín. wọ́n wá mọtí mọtí débi pé wọ́n wá jẹ gbèsè one hundred and fifty thousand wọ́n wá ní tọ̀tẹ́ bá ti fẹ́ sin gbèsè ọ̀dọ̀ ọ̀gá ni kẹwà kẹwà gbowó àbí. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ yín òye yín èmi rò pé wà òkè èmi rò pé gbádùn ẹ dákun sọ́kà lọ́ba yín mọtí ni àwọn ọ̀gá lọ́ba ń jẹ́wọ́. ẹ dúró ẹ ṣí eré ní abẹ́ ìyàwó rẹ̀. wọ́n bá mi ṣe yín láti lu yín wá ní kíni. ní kí tún ẹ rọra ma ẹ dákun ìyàwó ẹ káàbọ̀ ẹ rọra ma yes ma. ẹ̀yin wọ́n ní ẹ̀yin ọ̀gá ẹ̀gbọ́n wọn ó wá mu ọtí lọ́dọ̀ wọn wọ́n wá jẹ gbèsè one hundred fifty thousand wọ́n wá ní pé táwọn bá ti fẹ́ sin owó ọ̀dọ̀ ọ̀gá tọ́jọ́ kan tí ní káwọn wá kí wọ́n wá gba owó ọtí ńlẹ̀ mi máa ń fà. ẹ dákun ìyàwó ẹ mọ̀ bínú ẹ̀gbọ́n ẹni tó nílé ìṣe náà wàá mọ́ ọmọ ní ṣọ́ọ̀bù mi wọ́n sì ti mọtí dórí one fifty thousand naira mi ìrówó kankan fi ta ọjà mọ́ torí ẹ̀ ni mo ṣe wá wá wọn wá kán lè fún mi lówó ọtí mi yá. ẹ ní pé ẹ̀gbọ́n ọkọ mi ó mu ọtí one hundred and fifty thousand lọ́dọ̀ yín. kọ́sítọ́mà dáadáa ni. ẹ jọ ṣé ṣé oníṣòwò dẹ̀lẹ̀ yìí èló gan-an ni owó tẹ fi ń ṣe bísínẹ́sì téèyàn kan wá mu odidi one hundred and fifty thousand tó jẹ́ yín ní one hundred and fifty thousand ẹ̀dẹ̀ lálùkalẹ̀ ẹ̀dẹ̀ ń mọ̀ wọn ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń gbà bẹ́ẹ̀ lọ. kò yé wọn rárá. kí ni gbogbo pálapàla. I wonder ẹ wọ ẹjọ jọjọ jọjọ eh, eh, mi ò ráyè ẹjọ òsì mi ò ráyè gbogbo ẹjọ ranù ó yà ẹ bọ́tà ẹ bọ́tà kúrò nílẹ̀ mi jàre. ìyàwó ẹ dákun ẹjọ ẹ ní sórí bú o ẹ ní sọmọ gbé láì jẹmu ẹjọ nítorí ọlọ ẹ fún mi lówó ìrànwọ́ kọ̀ọ̀kan mọ́ kò sọ́jà kọ̀ọ̀kan ṣọ́ọ̀bù mi ẹ dákun ẹ bá. ojúgo ìta. níbo ẹ èmi ò lọ ní ibi tẹ́lá fún mi lọ́wọ́ sí mi ní lọ mi ní lọ fún mi wèrè òun ọ̀ lọ ìdí kú sí àbí ẹ ẹ ẹ wá gbà mí ni mà màrí mọ́ èyí tí sọnù Ah, àbí mọ́mọ́mọ́mọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kún kẹ̀kẹ̀kẹ̀. ẹbẹ dí àbíkí náà ti ń pè wọ bọ yes ma na mi gbèdé ẹbẹ. no ṣé ọpọlọ ẹ ṣó ń dọ̀tà sẹ̀dẹ̀. kí rí mi. no ṣé kò ṣe pé oòrùn tó ń ràn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń jẹ́ kó rí ẹ kó máa yòrò sí kọ́pọlọ ẹ kó máa yòrò sí ni. Hmm, ah, wọ́n kọ́ máa jẹ́ kí tajà tẹran kọ́ máa wọnú ilé wa ṣé òun mọ nǹkan tó ń pè ní screening ni anybody tó bá kọ́kọ́ rí kó tó wọlé lè wá kọ́kọ́ screen ẹ̀ wá kọ́kọ́ wo bó ṣe rí wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wá wá wá wá mọ́ wá wá bó ṣe jẹ́ kó tó wọlé lé tó bá jẹ́ pé wọ́n dà kọ́lẹ̀ sí bíbá náà ni bó ṣe máa jẹ́ kó wọlé nìyẹn tó lè bá ma wọlé bó ṣe máa jẹ́ kó wọlé nìyẹn. níbi tí mo ti ń screen rẹ̀ náà ni mo ti dáa dúró ńlẹ̀ bá wa lẹ́nu ẹ̀ èmi ò mọ̀ èmi yẹ ọlọ́tí èyí tí ń bá wa mọ̀ pé ẹ̀yìn ọlọ́tí ni tí ò ń ṣe èèyàn tó responsible ṣé mi ò ṣílẹ̀kùn fún un àbí ẹ̀yìn ọ̀gá tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀gá gangan tí wọ́n fún wèrè ládírẹ́sì bí ṣé káwọn ojú lé fún wèrè ẹ mọ̀ pé nílùú yìí nìsín àwọn èèyàn ti ń ya wèrè gan ni tẹ́lẹ̀gbà tí kò ti bẹ̀rẹ̀ sí wọn bá yẹrí àwọn èèyàn ń gbalẹ̀ ní eré àwọn èèyàn ń tàṣe ni ó sì ní tẹ́lómi bá ti wá pẹ́ lé epo tó ti kíw kíw kíw kíw kíw kíw tóun bá wá pa tó bá máa mú àgẹ́sẹ̀ báyìí yóò fi àgẹ́sì pa èèyàn tó bá rí lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni sọ̀járe aláìlọpọlọ lọpọlọ yòrò kí ni gbogbo kàtìkàtì tó ń jáwọ́ lẹ́nu ẹ èèyàn pẹ́ lé epo èèyàn ṣe kíni kí ni ìyẹn ní ṣe pẹ̀lú nǹkan tó wà ń bí báyìí àlọ́ ọmọ ṣẹ́ṣẹ́ òun ṣe rádàrádà lẹ́nu ṣé òun bá mi sọ rọ́bìṣà you mad at something. yes na me get am so orí ẹ ti dàrú ẹranko. àdìtún láyé lẹ́nì kankan lè tó òkùnkùn láyé ń gbé ìmọ̀lẹ̀ bẹ̀lẹ̀ dáhùn wá kiri ẹnì kan ló máa bọ̀ tẹ́gbọ̀n wọn bá sì ń gbọ́rọ̀ gan wọn máa jù ú bí tí wọ́n bá wà lọ́hùn tí wọ́n bá fún wọn gbẹ. kí bẹ níbi ọ̀rọ̀ yóò kún ìbí ò gbọ́dọ̀ dá o. because à ń kọ̀rọ̀ ìlú mi òun lárò wọn. ara alé ló máa bá wa mọ̀ lámòdì o nǹkan míì lára àtà máa bá wa pẹ́. àbí ṣé wo ò tiẹ̀ kí n jókòó kó máa ru ọ̀rọ̀ wọn wò ni ṣé kò kí n lọ ẹ lára ni ṣé kò kí n rí bákàbàkàn lára ẹ ni. because èmi ò rí ibi tí irú àgbàlagbà báyẹn tó ti máa máa ṣe gbogbo ìwà ìdójútì tó ń ṣe káàkiri yẹn tó bá ń ṣèṣe pé ojú ti ẹ̀gbọ́n mi ojú tì mí á jẹ́ pé wọ́n fún ẹ ò ní tìjú nìyẹn. kò dẹ̀ sí wọ́n ṣe fẹ́ ń pèrè e ajá tí wọn ò lè béèrè nǹkan tó fẹ́ sí. kò sí bí wọ́n ṣe máa máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ láì dá nígboro tí wọn ò ní máa sọ̀rọ̀ tiẹ̀ náà láì dá nínú ẹ̀rọ tó jábúrò. so ìjọ tó yọ náà gbogbo orúkọ ẹ tó ti rọra ń bídùú gbogbo ìwà rere tó rọra ń wú káàkiri táwọn èèyàn nífẹ̀ẹ́ ṣó fẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó ba ẹ̀ lóko jẹ because kò yé mi mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé o ò lè bá wọn wí ìwà burúkú tó ń wù yìí kò dáa kán rí iwọ ẹ̀ bọ́lẹ̀ ah mi mọ tó dẹ́ mi mọ nǹkan tó wà láàrin yín owó owó owó owó owó owó owó owó owó lójoojúmọ́ láì kì í ṣobìnrin ṣé wọ́n fẹ́ bàtì ẹ̀ jẹ́ ni tó bá gbowó náà tán ọmọ lọ fi mọtí ni wọ́wọ́wọ́wọ́ jọ ọ́nà time tí wò ó sí lé tí wúmà kan tó wá ń pariwo lẹ́nu géètì ń bẹ̀ lórí pé ẹ̀gbọ́n ẹ lọ jẹ gbèsè wọ́n mú ọtí one hundred and fifty thousand mi ò rí rẹ́ẹ̀rì àwọn nìkan lánàá àwọn nìkan lé níbi ẹ̀kọ́ àpọ̀kọ̀ jẹ ṣé torí tiwọn ló ṣe lówó ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ò jẹ́ kó ráyè tọ́jú èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ jọ torí ọlọ́ọ̀ ìgbà wo ló ṣe nǹkan tó dáa fún mi gbẹ̀yìn ìgbà wo ló ti ẹ̀ wò pé òkè ìyá ìyàwó mi rè ó yẹ ẹ gba nǹkan báyìí o mo fún yín sista mi wà bẹ́ẹ̀ o ò ṣe ní ti fún ọ o ò ṣe nǹkan kan gidi kan fún mọ̀lẹ́bí mi kankan àfi bọ̀dá èyí nìkan ṣá kí ló dé ó ti sú èmi o jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. Tóbilọ́ba Tóbilọ́ba. mo ń jẹ yín. jọ nítorí Ọlọ́run ṣébi ń pa ẹni yá ó ti di ẹ̀ẹ̀mélòó tí ẹ̀gbọ́n mi ti débi wá béèrè owó rí tí mo ní kó lọ yá mi nìkan fún un ẹ̀gbọ́n mi bá mi lójú jẹ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo lórúkọ àbí ṣe combination wà nínú bọ̀dé àti tóbilẹ̀ wà ní. àwọn nǹkan kan ò tí ì yé mi nǹkan tó ń làágùn lé lórí mi ò tí ì mọ̀ ẹ̀gbọ́n mi wá gbowó lọ́wọ́ mi bó ṣe kan tiẹ̀ mi mọ́ because mi ìyẹ́bọ̀ sọ pé owó yìí pọ̀ rí tóbi òjò ọ̀yá mi and mind you kò sí nǹkan tí ìwọ tó jẹ́yàwó mi béèrè lọ́wọ́ mi rí tí mi fún ẹ. how come? tó bá wá bìlì pé bóyá um, bẹ́gbọ́n mi ṣe ń wá bí tóbi èmi ò rí lè fi taratara gba bí o ṣe ń bá wọn sọ̀rọ̀ yá kó máa rọ́bìṣẹ́ gbọ́n mi lójú mi ah, ah, ah, tóbi ó kọjá ẹnu ẹ sísọ nítorí àti tí lè gbọ́ ọ̀nà ìṣẹ́lẹ̀ tí ọmọ ẹ̀mẹ́ òun rán mi sí wọn nìyẹn kò dẹ̀ fi ẹ́ lẹ́nu. sí wàhálà ọ̀dẹ ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni a fún ọba tí ó gbà ṣé ajá tó máa sọnù lọ́rẹ́ ní pọ́fìlì nítorí sí gbogbo ọ̀rọ̀ tó máa délẹ̀ tí ò bá ní sí nǹkan máa rán ẹ létí pé mo kú ọ̀nà ẹ̀tọ́ jẹ́ kí jẹjẹrẹ wọlé kó wá jẹ tiẹ̀ kó kúrò ni. ọ̀rẹ́ sọ́rí nílé ayé ọlọ́run kan máa on a normal day me i no dey put for family matter as in ọ̀rọ̀ ọmọ ìyá ọkọ àtìyàwó boyfriend girlfriend no they concern me now they come out. But this particular one, ah, guy, tó má tiẹ̀ fògùn múyàn, ìwọ̀nba ló máa ń mọ̀ náà. Ṣé be say ìwọ tó lówó gangan kò ṣe bóyá òun náwó yẹn anyhow. Òkè náà ni àwọn tó lówó gan, òun náà owó yẹn nínú nínú ọmọlúàbí. Look at you now, òjò kò síbi. Àmú nǹkan, òun kálukú mú nǹkan níwọ̀n tún ìwọ̀sí ni. Tí ẹ̀gbọ́n ẹ bá mu ọtí ní báà tí ò bá ẹ̀ tí ìjà sí kòtò kọ́ gbé kó nu kọ́tà kò tí ì mú kankan bá dẹ̀dà lọ sí club tí yóò bá ti gbé ọmọ kó gbé olóṣó. Hmm. ẹ ẹ mi tẹ́lẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ lọ fún ẹ̀kọ́ gbọ́. à ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ à ń kọ́ òun parẹ́ à ń kọ́ òun parẹ́ ṣé ẹ̀kọ́ ti sọ̀rọ̀ ni. wo bí ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ọ̀rẹ́ wa ni àwọn bá ti tọ̀rọ̀ tẹ́gbọ́n bá ti gbọ́n bí méjì mẹ́ta kò kí wọ́n ọ̀rẹ́ wọ́n ẹ̀ ẹ̀ o ò lè bẹ́ẹ̀ kàn sọ̀rọ̀ ni. hello hello yes nígbà tí mo bá lówó mm-hmm. tẹ́gbọ́n mi ò lè ná mm. jọ ṣé kí n kó yẹn lọ sórí ìta mẹ́ta kí n máa fún ni. lọ invest ẹ mm. yes invest wise. ẹ hold on ṣó fẹ́ gbọ́ nígbà tí ojú ń pọ́n igún mi àwòdì ẹ̀gbọ́n mi bára ah, ah. ṣé ẹ mọ̀gbà tí yàjọ ń jẹ wá ni ẹ̀yin máa ní ọmọ àbúrò ẹ̀ ń kọ́lé ẹ̀gbọ́n ẹ̀ ń jíṣò ẹ̀ ń ṣe òwe pa tábúrò yẹn bá yàrá ta ló fẹ́ gbé. ṣẹ́yìn nílẹ̀ tó máa gbé mi ẹ̀gbọ́n mi yẹn gan eh, ló máa gbé mi. bọ́dé gbọ́. this guy be number one bullshit guy he dey talk that wíwú wíwú wíwú nonsense. wo bọ́dé má lo mòró mara kankan sórí yorùbá ló sọ pé kí la jẹ òun làgbà kí la ṣe sórí èyí tí ẹ̀gbọ́n fi mọ ti káàkiri yẹn èmi ò bá wò ó pé kó wá business kékeré kan fún ẹ̀gbọ́n ó máa jẹ́ kí ẹ̀gbọ́n á mèkì ẹ̀gbọ́n busy èyí tí ẹ̀gbọ́n rẹ wa tó mọtí lẹ́nì ó já bọ́kọ́tà ó mọtí lọ́la ó já bọ́kọ́tà ìjọ́ ọ̀la bẹ́ẹ̀ yẹn dà ẹ́. obi best advice ló ń fún ẹ yẹn let me tell you this ṣe sọ fún ẹ ẹ à ń kọ́ sí ń parí à ń sọ̀tọ̀ fún ẹ sìn ò ń ṣe dáadáa ò ń sọ ẹ ẹ tójú ń pọ́n tójú ń pọ́n ẹ̀gún ẹ àwòdì ẹ̀gún táwòdì yẹn bára nonsense tí ò profit igun àti igun àtàwòdì wọn á jọ lọ sí delegation ni because there's something they call financial management and that's what you're not looking at ẹ̀gbọ́n ẹ̀ ò manage owó dáadáa ìwọ náà encourage ẹ̀gbọ́n ojú àti wọ́n ojújọ máa pọ́n àwòdì àti igun at the same time kò dẹ̀ níjọ bẹ́ẹ̀ yín i'm telling you. ọ̀rẹ́ ọ̀rẹ́ ojú ń pọ́n àwòdì ojú ń pọ́n igun jọ problem ta nìyẹn. problem ti ẹ nìyẹn tí wọ́n fámìlì ẹ̀ nì. hello eh, mo rí pé ọ̀rọ̀ make sense okay. but the only thing tí mo lè rí píkì náà ni pé yes tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí pé kí n set up ẹ̀gbọ́n mi fún business ayé ọ̀tọ̀ nìyẹn. oh really? but for you telling me bẹ́gbọ́n mi ṣe ń náwó mi kò bá yín lára mu jọ ṣé problem ti yín ni ah. bóyá kẹ fix another day four another meeting. omi tó a tiẹ̀ máa fix ẹ ni. but let me sọ̀kọ fún ẹ kó o bá lè yẹ kó o lè mọ̀ mo máa sọ pé level go change hmm? tó o bá kú òun bí tẹ́gbọ́n náwó ẹ̀nà kò ná tẹ́ẹ̀jọ invest tẹ́jọ ná anyhow tí ìyàn ṣiṣẹ́ tẹ́gbọ́n ná vroom vroom tẹ́ẹ̀rì invest yẹ tó bá lọ́jọ́ wájú táwa bá ń lọ sókè tí wàtẹ́gbọ́n máa ń lọ sígbó a máa wá àwọn ọ̀rẹ́ mi level go change automatically pẹ̀lú máa di ẹ àwọn ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ wọ́n dàbí oh a máa dà ẹ́ sígbó i'm telling you. ṣé ló bá tán. sori tara ẹ̀ là ń bá ẹ sọ try láti fojú ẹ̀gbọ́n ẹ̀ sí business kan ẹ àgbàlagbà fọdà pàtà máa mọtí kiri àmà jábọ́ kọ́tà nàìjẹ́ láì tó bá jẹ́ pé lẹ́gbọ̀n mi ṣe ń ẹ má bá wọn jà ń ìfẹ́ tí wọ́n ní ríra wọn mà lẹ́rí mi o ìfẹ́ tí wọ́n ní síra wọn ò lẹ́rí ìfẹ́ ló so wọn pọ̀ ọ́ tẹ̀gbọ́n tàbúrò. bàbá kò yanjú o òun náà mò ń ṣe lọ́wọ́ lẹ́sẹ̀ yìí o. àrẹ̀mú kò yanjú. kò yanjú ṣé eré máa ni ìyá àjàlá ó fẹ́ sọ̀rọ̀ èdè èké ni o àtàrọ̀ báyìí mo ti wà lẹ́nu ẹ̀. tí mo fi lọ ra páàtì tí wọ́n fi padà dé bí wákàtí mẹ́ta ẹ̀rọ yìí ti yanjú sórí bá a máa sọ̀sẹ̀ ń dún eh, yìíwọ́ náà yìí. ṣe rí àbí pẹ́ yé yé yé. ó sí lọ́wọ́ ọba máa ṣe lẹ́sẹ̀ ni wèrè. ó ní kò ìgbórí dúró mò ń ṣe bẹ́ẹ̀ ṣe lọ́nà òun náà mò ń fèsì mò ń ṣe. kókóró ló yọ ọmọ ta tàbí kọ́ lọ́kọ́ fọ̀gá àwọn arìndìn fọ̀gá. n kò ń ṣàrìndín kókóró ló yẹ kó máa ta ní kristu kókóró kó dá padà sẹ́gbà kó máa ta kókóró ọ̀dẹ̀ ọ̀bọ. táàmù owó yìí táàmù owó yìí. olórí ẹbí. ọmọ ọ̀dọ́ lé ọwọ́ ìkérégbè àdìmúlà kárakára ọrùn aláàfin. dìde dìde dìde dìde dìde ọlábọ̀dé. àbá. Ah mo mọ̀ rewú lọ́sàn. bóyì. báwo ni ẹ kú iṣẹ́. aya mi kọ́. aláfẹ́ lọ sàn. ṣé kò sá burú. olóhùn jù. lọ sí ọ̀dọ̀ ní mo bá mi gba omi tútù wá. sáré wèrè ah, ọmọ rẹ̀. kò sí wàhálà. ọlọ́run jù ẹsìn wa lọ́bẹ̀ lé. ṣé ilé fẹ́ dáná oúnjẹ fún mi ni. ṣé ìwọ ọ wà á níjẹ kó tó padà. bàbá ẹ jókòó ẹ jẹ́ sọ́ọ̀fù kan tó wà ń lẹ̀. ṣé kìí ṣe pọ̀ ń lọ lónìí. àmọ́ ń lọ kò ti lọ tán báyìí o. ha pápápá ni. bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀ o. olórí ẹbí olórí ẹbí ẹbí yóò ní tú lórí yín o. ẹjọ́ bọ̀dá mi ṣẹ́gun fẹ́ fi sùn yín. kí ló ṣe. bọ̀dá mi ṣẹ́gun ti bà orúkọ mi jẹ́ tán mi ó ti sún mi ìyẹn ṣẹ́gun. bẹ́ẹ̀ni ẹ̀yin náà ṣe ṣe ọmọdé máa ṣe ọmọdé ló máa ń ṣèyàn sábàdàgbà kan ń ṣe ni ni kí bọ̀dá mi máa mu ọtí kiri kọ́ mu ọtí débi kọ́ máa dá ọ̀nà. ó ń dáná. ṣé lọ́nà ọ́sẹ̀ ìṣe àìwé ẹ̀yìn jẹ́. ìyẹn ṣẹ́gun. tí ì bá ṣèmi ni mo ra mọ́tò ńkọ́. ṣé àìlówó lọ́wọ́ ṣẹ́gun àbí tó bá jọ̀kadà ló ń bọ̀ ní múmẹ́ǹtì yẹn tó gbá wọn ń kọ́ máa sọ mi di létí kan àbí ṣé nǹkan máa ṣe wọ́n sì kò ní ṣe mi olórí ẹbí bọ̀dá mi ò ro ọjọ́ orí mi mú àtọ̀ ń wò wọn rọjọ́ orí mi mú àtọ̀ ń wò ṣé gbogbo àtọ̀ ń wù yìí ṣé mi ló yẹ kí n máa wú ni àbáwọn nǹkan tó yẹ kí n ṣe kán bá mi wí làwọn fúnra wa gbégbẹ́ nígboro. Hmm. ó rí àwọn àgbà bọ̀ wọ́n kò wí wọ́n ní alóyún àgbàsíkù ọmọdé rìn lẹ mo wà bínú ọbọ ṣé kìí ṣe pé o ti fi bàjá. mi ti bá àwọn jàmbá ó ti roko ẹ bọ díẹ̀ díẹ̀ because ó ti ń dùn mí ó ti ń ó ti rí bákan lára mi. ẹ wá gbọ́ bí wọ́n bá ti dọ̀hùn èmi ọmọ mi ń ṣe ìránṣẹ́ sí ti ń tàn wá sọ́dọ̀ mi ní o ti gbọ́ mọ́pọ̀ orí mi o o ti gbọ́ èmi mọ̀ bí ń ṣe ìránṣẹ́ sí ti ń pè lórí agogo kọ́ wa fojú kàn pé ọ̀rọ̀ pàtàkì kan bẹ́ẹ̀ ọgbọ́. àwọn bẹ̀rẹ̀ ṣe máa bá wọn wí sí ni o. Ah, bẹ́ẹ̀ ni ẹ wo o o ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o. gbogbo ibi tó sọ̀rọ̀ dé pátá ló ti yé mi bóyá ìlówó lọ́wọ́ rẹ̀ ló fẹ́ sọ́dọ̀ akí dánidání ló fẹ́ sọ́dọ̀ ológógóró yọ sọ ibi tó ti rí torí bàbá yín ni wọn bá fàájì tí ń ṣe gbogbo mẹ́mu ká ṣe kí àbí ibi ló ti wá dé àmọ́ tíjọ́ àṣùsáré títì dákun mọ́ bínú. èmi fúnra mi ṣe fàájì kọjá yìí mi rí àwọn máa ń láfíìsì owó náwó ẹ ní àwọn bá ogun kọjá tí wọ́n ní. ọlábọ̀dé bínú ṣe bí ọ yìí má fi wá kọ. àbá ẹ ṣe gan sa. àbúrò ló ṣe jẹ́ táwọn kinní rẹ̀ ò tẹ̀lé ọ. ẹ wo mo wo pé èmi náà lọ sí private meeting kan ni wàá pé kí n kúkú fi òkùnkùn pẹ̀yẹ méjì kí n yọjú sí yín àtúnwọ̀n sí ìtújú rẹ̀ àyìn ìbàlẹ̀ wa. ẹ̀rọ líle àti ẹ̀sìn ìta tó. ẹ má bínú sàn. ọ̀dẹ́ Bọ̀dé ọjọ́ ọmọ ni kárí o ọlọ́mọ sọ ògúnlẹ̀ láyọ̀ mọ́ pọ̀ orí mi o ọ́ gbúrò mi mọ́ bẹ́ẹ̀ gbọ́n rẹ já o mọ́ pọ̀ orí mi o kárí o ọmọ ọ̀dọ́ ni ọ wá. ọmọ bàbá ni mo ń bá ah. rẹ̀ lé ìfẹ́ tó so wọ́n pọ̀ náà nìyàn. kárí o bá a káyà rẹ o káre o káre o sẹ́rí olórí ibú ọmọ kátẹ̀ lọ́mọ èèyàn náà. láyínká láyínká kó o jọ mẹ́ta o ojú tó máa rí ẹ gbókè ẹ. ilé yìí ni jàre. ee ọ̀rẹ́ jọ. kí ni nǹkan tó ń jẹ tí gbogbo ẹ wá gèlèmọ gèlèmọ báyìí fẹ́mi náà jẹ́ ohun èmi náà báyìí. Ah, ah. ẹ má wo mi rọrùn báyìí. Ah, kí ni mo wá ń jẹ tó kọjá oúnjẹ ilé wa yìí. oúnjẹ ilé yìí náà ló ń jẹ tí gbogbo ẹ fi ga tó gàgàgà báyìí. ṣé kọjá ọ̀rọ̀ yìí. Eh, náà kí tèmi náà ga ṣáà. ẹ máa jó oúnjẹ lẹ wa yìí kó jẹ bá kó jẹ gbogbo ẹ pọ̀ mọ́ra. kí mo wá jẹ tẹ́lẹ̀ èmi lè máa jẹ bá ni. kó lè yí aláṣẹ ni ẹ ẹ̀bà tí mo mean ẹ̀bà as in ẹ̀bà tí bá sọ fún ẹ pé ò jà wọn máa sọ pé kinní. ṣé mi ò jẹ bá èmi lè máa jẹ bá ọwọ jẹbú lè máa jẹ bá <laughs> kò ṣerú ẹ̀bà yẹn azinẹ̀bà ó ti yé mi láti lẹ̀ kò sí wàhálà nígbà àtẹpamọ́ṣẹ́ tèmi náà. <laughs> nǹkan ló ṣe Bùsáyọ̀ ńkọ́. Bùsáyọ̀ wà wà lọ́dọ̀ wa o bàbá kékeré dáàdi kékeré. ṣé bẹ́ẹ̀ ló dẹ̀ ń gbé sìn ni. ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń gbé. <laughs> bùjẹ́bùdanu náà kọ́. ó ń wà ọkọ mm-hmm. mi wà kí ló ṣẹlẹ̀. a ní ká béèrè wọn náà ni. ó wà òkè ẹ mo ti mọ nǹkan tó ń sọ torí nǹkan tó ń pọkọ mi ń gbòòrò ń sìn ní bùjẹ́bùdanu. ó mọ wọn wà bọ́ọ̀lù kò ṣe dáhùn nìyẹn ó dẹ̀ wá wò ó kò jẹ́ ó náwó ni o. sórí ah, gbogbo bùjẹ́bùdanu tó ń pọkọ mi nítorí pé ó lawọ́ ni ṣóyí dáàdì Bùsáyọ̀ kò dìgbà tó bá pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ o ṣó bílí pé gbà mí dáàdì Bùsáyọ̀ lè ní bíi fifty one thousand naira kó dẹ̀ fi hàn fifty thousand rí ẹ̀ ah. ó ní àánú lójú èmi gan fúnra mi mo máa ń mọ̀ gbogbo owó ọwọ́ ẹ̀ lè máa ju hundred thousand gbà mí tí má dẹ̀ ní hundred thousand mo ní o máa kó fún mi ah. nítorí pé o máa rí mi eh. Eh, ṣé ọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ nínú olówó ẹlòmíì dẹ̀ máa ní millions billions àti part pẹ̀lú hundred thousand bẹ́ẹ̀ ó máa le fún ọ̀gbìn ṣẹlòmíì ò ní owó rẹpẹtẹ lọ́wọ́ but àti ṣàánú ó simple fún gan so ọkọ mi kàtígórì àwọn olójú àánú òun ló fọ́ ọ sí. iye òun ṣojú àánú wọn ìyẹn ti dà pa. ìwọ ló rò bẹ́ẹ̀ àníwọ̀ ló ojoojúmọ́ ló ń àníwọ̀ ah, ah, ah. ló rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpàkọ́ ó lójú àánú ni ṣọpẹ́ gbàmí àlè lówó lọ́wọ́ kàmá nìdẹ̀ ó kọ̀ máa ń bẹ̀ but ẹlòmíì tó bá nìdẹ̀ tó bá béèrè wá fún un tó bá jẹ́ pé aláàánú èèyàn yẹn hmm. ọkọ mi aláàánú ni. kò sí wàhálà ìjọ tó bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ bí a kò connect mi. Ah, ah, kí ló dé hmm. ẹ kò ní ìdí. ó wà lóko sí ilé tí máa sọ fún pé ọ̀rẹ́ mi wà bí ó fẹ́ máa lọ ó máa rán mi sí ẹ má wọlé. a lè sọ bí wọ́n ní fifty one alákan kọ́fì ní fifty. ẹ ṣíọ sọ̀rọ̀ nìyẹn ṣáàjẹ́ kọ́kọ́ jẹ iṣẹ́ lálejò náà òun gan lè dé bá a kó tó lọ. ṣáàfẹ́ mi lẹ́bà. ẹ̀bà ló tún fẹ́ jẹ ṣé tọkọ mi àbí tí. Ah, ọkọ ẹ̀ <laughs> <laughs> ìwọ máa bírun iná kí ló ń ṣe ìwọ máa rìn kí iná tó lọ lọ ṣé mi ni mo pa tiẹ̀ jẹ́ ni lọ ṣé mi ni mo sọ ẹ́ dà bó ṣe dà báyìí ṣé mi ni mo sọ pé kó wáyé láàrin ìkẹ́ ọmọ nítorí ọlọ́run lọ fi fẹ́ pè mí lẹ́nu ṣé mi ti sọ fún ẹ pé kó yé máa jókòó sínú bíbá yìí tọrọ jókòó ìyàkálẹ̀ sí bíbá yìí òun wọ tíìbì kí ni nǹkan tó ọmọ tó ń ṣe mẹ́ ibẹ̀ wá ń wá lọ bí èdè oṣù náà bá gbọ́dọ̀ inú rẹ wò. jọ ó ti di ẹ̀ mélòó tí mo ti wọ́n ọ̀nà ẹgbẹ́ fọwọ́ kọ́mọ yìí mọ́. ó ti di ẹ̀ mélòó tí mo ti kọ́ ẹ̀ fà ṣe mistake láyé ẹ̀ láyé ẹ̀ fọwọ́ kọ́mọ yìí mọ́. kí ló dé tí mi ò ní fọwọ́ kàn ẹ̀mẹ́lò lẹ́nu náà ti sọ fún yín pé kó mú ọmọbìnrin kúrò ní ọ̀lẹ́ mi. nítorí kíni nítorí kíni ọ̀sẹ̀lẹ̀ mú kúrò. wọ́n bá jẹ́ torí kíni yẹn gan ló fẹ́ gbọ́ torí gbẹ̀mí ni mo ní ọmọ yìí díẹ̀ fọ kò níbi tó ń lọ. eléyà bẹ́ẹ̀ni àrìndínlẹ̀ eléyò kì í ṣe ọmọ. láyé láyé láyé láyé tó máa fi kú tó máa fi kú ni mo pè má tu ẹ fàṣẹ mi sẹ gbọmọ yìí láàrin ìdìmọ. ọgbọ. òkè tí mo bá pè láàrin ìdìkìlọ fẹsẹ tó fẹ́ lù mí àbí. o eh, fẹ́ lù mí o fẹ́ torí àbúrò o fẹ́ lù mí. o yẹ lù mí lù mí o yẹ mi lù mí lù mí eh, lù mí torí àbúrò. torí pé mi nílé nà ló ṣe ń ṣòṣì tó ń ṣe yẹn if not so ò ní díẹ̀ kó máa tún ẹ̀kọ́ tí mo lè ṣe. tó má ẹ bá ṣe mi sẹ́ẹ̀ tó ń ṣe pé bóyá ọmọ ẹ̀gbọ́n kan fún màbúrò ọmọ tèmi òun ni ọmọ tó wò yìí. eléyìí kì í ṣọmọ tiẹ oh. ọmọ tiẹ ló wà nínú ikú mi ọmọ lórí ọmọ alálùbáríkà ọmọ tó dá ọmọ tó dá janki ẹtọ́ tata rẹ̀ pé kò ṣe aláàbọ̀ ara ilé eléyìí kì í ṣọmọ mo kúrò nínú ilé. mi ni mo kúrò ó máa kúrò nínú ilé kó níbi tó lọ ó máa lọ nínú ilé. Eh, tó bá yọ jẹ́ ikún ló lóko ni bí ọmọ yóò dẹ̀ níbi tó ń lọ. ẹnu ẹ̀ lájọ wà ẹ́ ẹnu ẹ̀ lájọ wà ẹ́ èmi ò ṣáà ní lajú mi sílẹ̀ kíta gbọ́ kú wọ̀ nínú ilé yìí èmi ò ní pa kó o jẹ́ kí n bí abirù lọ́mọ mo kúrò nínú ilé yìí abẹ́ rí nǹkan ẹ̀rí kan ó tí ì rí nǹkan kan bó ṣe bẹ̀rẹ̀ nínú ilé pẹ̀lú ẹ̀mí tó bá ya ìwọ fúnra wàá kó ẹwẹ wàá jáde kúrò nínú ilé yìí. eré yìí ló máa jírí kí n máa jírí lójoojúmọ́ àbí kémi náà kí n lè bí arọ bíi tiẹ̀ báyìí kí n bá bí rùn lọ́mọ kò sí wàhálà iṣẹ́ ta fi ránṣùpá ó yàtọ̀ sí tòjò ìmọ̀lẹ̀ tẹ̀rí ẹ kì í ṣe ẹgbẹ́ òkun wọn. hello uncle Bayo. ẹ wo ẹjọ́ bòde ni mo fẹ́ fi sùn yẹn. Ah, ṣé kò ẹ bá mi kìlọ̀ fún bọ̀dẹ̀. ẹ bá mi kìlọ̀ fún gidi gan o torí jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò fẹ́ wàhálà o. ẹ kàn sọ pé kí n ní sùúrù ni mo ti sọ fún láìmọye ìgbà wípé ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ abirùn tó gbé sínú ilé kó gbé jáde kúrò nínú ilé. fọkùnrin ko lọ ṣó fẹ́ kó tiẹ̀ bá mi ni èmi rẹ̀ ni mo ti wà nínú oyún ọmọ yìí tí n lọ tí n bá bọ̀ òun ni màá rí tí n bá sùn òun ni màá rí tí n bá jí òun ni màá ṣe gbogbo nǹkan òun ni mo máa rí ọlọ́mọ tí gbogbo ẹ̀ bá lọ yí bíríbíríbírí tó bá di pé olú ẹ̀ náà lọ bí tó lọ bí abirùn bíi tiẹ̀ ńkọ́ ah, mo dẹ̀ sọ wípé kó lé ọmọ ìkúrò nínú ilé kó mo lọ sọ́nà bàbá padà ó dẹ̀ sọ pé náà òun òun òun lè lé kúrò nínú ilé. Ah. ọlọ́run ní jẹ́ kí èèyàn ṣòro tó máa kó bá ahan is true ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni. ọlọ́run á fún mi sọ lágbàá lọ́wọ́ lọ́wọ́ náà sọ láti kàkà kí n dá hypertension máa lé ọmọ yẹn dànù èmi fúnra mi báyìí máa lè dànù kúrò nínú ilé mo kàn ní kí n sọ fún yín níta. Just take it easy. Baba go take it. Okay. All right, ẹ ṣe gan. Ìmọ̀lẹ̀ tẹ̀rí ẹ kì í ṣẹ́gbẹ́ òkùnkùn ọ̀ àbí ẹ̀bẹ̀ tí ẹ máa gbà mí kẹ́ ẹ máa gbà mí kẹ́ ìgbà tí gbogbo ọ̀rọ̀ tó tojú sún mi wọn ni mo ṣe ní kẹjọ kẹ́ wá bá mi dá sí i gẹ́gẹ́ bí àgbàlagbà ṣé bí mo ṣe ń bí ọmọ yẹn nínú ilé pẹ̀lú condition tí wọ́n wà ṣùgbọ́n. ọ̀dà ọ̀dà kò bójúmu bí ẹ ti ṣe nì bẹ́ẹ̀ náà lọ́dà àmọ́ ìkànnì fi bàjẹ́ tẹ fi kó ńgbà tẹ́ ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ̀ ń ṣe láláriwo ẹ̀ ń pariwo bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ro gbogbo nǹkan kọ́ yẹ máa ro àwọn ọmọ méjì tó wà ọkùnrin bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tí yẹn bá ti ń pariwo ní kọ̀ǹdíṣàn yìí kọ́dà àwọn méjèèjì tí mi ti ń wo ibi wọn ti wá ni tí wọ́n bá máa wáyé báyìí wọ́n ó gbé bọ́ọ̀lù dání ìkan ó gbé Premier League dání ìkan ó gbé Champions League dání ènìyàn wá jẹ Tata Emeka ìkejì ọ̀jẹ̀ Ọláyínká pita wọ́n máa fi bọ́ọ̀lù jagba wọ́n máa fi bọ́ọ̀lù wọ́n máa fi sọ̀rọ̀ àwọn báyìí. <laughs> mo gbọ́dọ̀ múná yín dùn ẹ wọ́n kéèyàn máa jẹ́ lábẹ́ òrùn kan dáa èyí á sáàmùsùn ní gbọ́ ọ̀rà ó fojú jáde ní ọ̀gànjọ́ báyìí jíjáde tó jáde báyìí ó sì wà nù ilé báwọn ọmọ ìbejì dé ni ìyá Samson. sáwọn ìbejì yẹn sáwọn àbúrò Samson. Ah, àwọn àbúrò Samson ni ìyá kan ní bàbá kan ní kódà Samson gan fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn tán bẹ́ẹ̀ mo sọ fún yín sọ̀ká tó wá sọ ẹ̀yìn ẹ̀ ń téèyàn máa jírí ní gbogbo ìgbà ẹ̀ ní léwu ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ kí ti yín rí bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ kí ti yín rí bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́. ṣé màá mú alẹ́ fún mi ọjọ́ tí bá máa yí ọmọ yẹn jáde láyé kí n máa prepared sílẹ̀. ìyá wa ẹ wò ó ẹrún funfun ṣe ní ọ̀jẹ́ dáadáa ṣẹ́rí ń tẹ̀sí fún mi tó bá di jọ́ọ̀nì ẹ̀yìn kan rọ mí lélẹ̀ kan yó tí ń gẹ̀ tí ń bá gẹ̀ tí ń bá gun yẹn yẹn jáde kẹ lọ́mọ àlè ní. lówelówe mò ń sọ̀rọ̀ mìíràn ọlọ́gbọ́n ni yóò gbọ́ ọlọ́gbọ́n ni yóò yẹ o ẹ jẹ́ ká máa wòye òkùnkùn láyé ń gbẹ òkùnkùn lọ̀rọ̀ yóò tí kò yẹ nìkan o ó sọ ọlọ́gbọ́n mi kan o. ìsọlẹ́nu ọmọ tó ti wà ní ọ̀dọ̀ mi for the past five years kí wọ́n á ní pẹ̀pẹ̀pẹ̀ sí mo dá ọmọ padà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ṣẹ̀ wo ni màá ní ọmọ yìí ṣẹ̀ mi àbí sí ẹ̀gbọ́n mi ni màá ná ṣẹ̀ mi ni ẹ jọ kí lẹ rò wípé àwọn èèyàn máa sọ nípa mi. Hmm. wọ́n máa ń ní ọlọ́rọ̀ àpètí dìdì ọ̀rẹ́ already àwọn ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ wọ́n sọ mẹ́wàá sórí tíyàwó ẹ̀ bá ṣe mistake tó bá lọ bí irú ọmọ àlè tó ń gbé tìyẹn kò sí nǹkan tó fẹ́ fi wẹ̀ mọ́ wọn á níwọ̀n nílò ìyàwó àtọmọ yẹn and that's the truth. yes. sí ọ̀rẹ́ let me tell you the truth ẹ́ eh? àwọn tí ń fẹnu kún ẹ̀ wọ́n ti ń sọ mi pé bóyá wọ́n gan ló tiẹ̀ lọ ẹ̀gbọ́n ẹ̀ ni. yes. because ẹ tó lọ ó rí fọmọ òwúlò ó ti dànù ìwọ dẹ̀ gba ọmọ sílé ẹ ṣé òun mọ̀ fún rí bákan ni ṣe sórí wọn máa ń sọ pé wọn máa ní pé um, irú àwọn olóró àwọn irú àwọn ọmọ yẹn wọn máa ń wà spiritual wọn máa attract irú ọmọ bíi tiwọn ìyàwó ẹ̀ dẹ̀ wà nù ní tó lọ bẹ́ẹ̀ bá lọ wọnú ìyàwó ẹ̀ tó bá lọ bí ọmọ arìn dòdòdòdú àánú ẹ̀ ń ṣe mí òní lè kó ẹ̀gbọ́n ẹ̀ tó ní ọmọ dòdòdòdú tó tì sí ẹ ṣé ọmọ tó ń ṣe ni ẹ gbọ́n náà ṣé ẹ rántí pọ̀ mọ́ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọmọ ìyá mi ọmọ bàbá mi ló bí tó túmọ̀ sí pé mi ni mo bí. a sọ pé kò kí ń ṣe ẹ̀jẹ̀ bó kò rí jẹ́ bàbá tọmọ kó má làálàá sórí lẹ́fù tí ìyàwó ẹ wà àti tọmọ ẹ wà ẹ kò jọra wọn rárá àwọn méjèèjì wọn ò jọra wọn hmm. ó lè affect ìyàwó ẹ tó bá máa bímọ kó bímọ àrídìn. ó máa ní ẹ̀yin lọ́mọ ti dànù òun tó òun gbà pé ẹ̀yin ń jayé kiri ó náwó ẹ̀ bó ṣe wù yes wọ́n wà ń bí òun òun face problem ẹ̀ ẹ̀dọ́ tí ẹ bá bí ẹ̀dọ̀ yọ̀ wọ́. ewì pọ̀ láwùjọ rẹ̀ àfilẹ̀ bá a bá sọ́ọ̀sì rẹ̀ à kọ́ ń parí. Miss Bernadette, ẹ jọba mi ṣẹ́ẹ̀kì fáàtì mo pín jáde kó tó di pé màá gbé lọ fọ́gà kí lè ṣáàbì ṣe àwọn correction ni. ẹ̀rọ ẹ̀jẹ̀ kì í má wọ̀ Mr. Bonny, in fact, ẹ̀yin gan tún láìkó owó jù. Nàìjíríà fún rẹ̀ tún bẹ̀rẹ̀ establish rẹ̀ lórí. Kò sówó Nàìjíríà kò sówó. Good morning, everybody. Oh. Yes, sir. Um, mo bọ̀. Ẹ jẹ́ àlọ́ ah, ló jẹ́ kí là ń kọjú. wàhálà yín ti pẹ́. àwọn ọmọ yẹn á lè kí ló fẹ́ kí ni problem rẹ. ẹ ẹ jọ kí ni tiẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ fi ṣe. Ah, àánú ẹ̀ ń ṣe mí ó dàbí pé o ti ríṣẹ́ sílé o agbókun bá ẹ sọ́ọ̀sì o. dúró náà ṣèbí iṣẹ́ tí wọ́n bá rìn yẹn èyí lè yẹn jẹ́ lẹ́nu pé mo kẹ́ wọ ẹ̀yìn ilé ìgbọ̀nsẹ̀ mọ́ lọ́ọ̀nì o ti sílẹ̀kùn o ti fún ẹni tó kàn gbọ́ kókókókó kàkàkàkà lẹ́nu ọ̀nà ṣé kò yẹ kí wọ́n wá gba pàmíṣẹ̀ lọ́dọ̀ mi pé tọ̀ ṣé kí n sílẹ̀kùn yóò àbí kò yẹ kí n sí. ẹ jọ kí ló mú yín tẹ̀ ń pariwo bẹ́ẹ̀ tán yọ písìn àárín igi ẹ̀ ẹ ṣe wọn ń pariwo bí ẹ̀rọ lọ́ọ̀gì ṣe máa lẹ́ẹ̀dọ́ ẹ̀gbọ́n ọ̀gá mọ̀ ni. mo dá wọn mọ̀ mo dẹ́gbọ́n ọ̀gá mọ̀ mm, wọ́n má wọrí mọ̀ palu fún ẹ ní mọ̀ àti wáyé olùnẹ̀gún náà ni wọ́n mà ti lọ ẹ̀ èmi mọ̀ mọ́ bó ṣe dé àyè èmi ní mọ̀ bó ti lọ. jọ bọ̀dá sẹ́yìn àbí ẹbẹ dẹ àbí kan ní pé. kò tí ì tẹ pé tí ọlọ́nà méjèèjì ẹ tọ́ lè fi akéwì. èmi èmi èmi ni mo wà wájú ẹ. mo rí nsà mo rí nsà ẹ wò sà torí pé mo kọ́ yín lé ni o ẹ mọ̀ mí dáadáa pé látọ̀dán tẹ ti wà ń lọlé tẹ ti ń wá tẹ ti jẹ́ ẹ̀gbọ́n ọ̀gá mọ́ rẹ̀spẹ̀tì kò sọ̀wọ́ tẹ̀mí òkun fẹ́ kódà mo fún yín lọ́wọ́ jọ̀gá gangan. àmọ́ ngbà tẹ́ ń tó ní ilé sọ fún gbẹ̀tọ̀ ẹ gbọ́dọ̀ wọ́n náà léyìn mọ́ ẹ dákun ṣé kí n para mi sí ìjọba lọ́rùn ni ẹ èmi bí wọ́n ti wọ́n rí mo ti bá yín ni ó yẹ kí n tì í kí n rọyìn dà lẹ́nu gẹ̀ẹ́tì kò sí bí bọ́ọ̀dì yín ṣe lè tó kò lè tó tọ̀dọ̀ mi ẹ́ńjì tó wà nú mi ẹ́ńjì tó ẹ̀fì gẹ́gẹ́ ni ó yẹ kí n dọ̀yìn kí n dọ̀yìn bíi tírélà kẹ̀kẹ́ bọ́ta ó yìí dàbí ìgbà tẹ bá gbé ọ̀fẹ́ látẹnu gẹ̀ẹ́tì pa ìtàlẹ́ bara yín àti ẹ ẹ olùkòǹdò tó wà tọ́tọ́ wà alẹ́ ọ̀gá ni ẹ gbọ́dọ̀ wọlé ọ̀gá lọ́sọ bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ wọlé mọ́ ẹ gbọ́dọ̀ wọlé sáà tẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ yọ ẹ̀mí sẹ́yìn àbí ẹ fẹ́ ẹ fẹ́ tèmi ni. ọ̀gá ẹ sọ fún wọn pé kémi máa wọ̀ bí. bẹ́ẹ̀ ni torí ọ̀gá ló sọ fún mi pé tọ̀ ẹ gbọ́dọ̀ wọnà léyìí mọ́. ń gbọ́ ẹbẹ ni ló sọ fún pé kẹ́mi má wọnú léyìí mọ́. bẹ́ẹ̀ ni bọ̀dá mi ní kẹ́ má wọ bí ẹnu ẹ dẹ gbà. bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ ba ayé mi jẹ́ ni bọ̀dá mi ṣé o máa ń sun ẹran mọ́ràn kíkọ́ kọ̀ọ̀kan pa ni ẹ dẹ̀ ṣàánú ayé mi kí ló dé tẹ́ fẹ́ sọ mí dàbí mo ṣe dà ẹ wo ìyàwó mi ẹ wò mí torí Ọlọ́run ẹ dẹ̀ fẹ́ ba ayé mi jẹ́ fẹ́ túlé mọ́ mi lórí ṣé ẹ̀yin fẹ́fẹ́ níyàwó ni nígbà tẹ bá dúró kí ìyàwó mi máa jí kó máa rẹ́ bora kó sùn kó rẹ́ bora àbọ̀dá mi ṣé kò ní ojú rẹ́ bora nítorí ọlọ́run ẹ ṣàánú mi. mo mọ̀ ẹ́ pé kì í ṣe wọ́n ló ìwọ kọ́ ló ẹranko tó gbé sílé ló wo ọmọ èmi lè má débi mọ́ kọjá lọ kó máa lọ sínú yàrá. ó ń gbọ́dọ̀ rùn tó o bá gbé ẹsẹ̀ kan tó ń gbọrin tó ń gbọrùn bí adìyẹ ológbe lórí yẹn tó bá gbé ẹsẹ̀ kọ́ mẹ́ẹ̀ ọlọ́mọ jẹ́ kí nǹkan mi ṣe ẹ́ ṣe bí ọwọ́ ẹ ló rọ ọwọ́ ẹ ló ṣàrọ ọpọlọ ò rọ kò ń ṣe pé o sán lọpọlọ o lè gbọ́ ọ̀rọ̀ lájẹ́ lájẹ́ ẹ má wọnú ilé mọ́ ṣọ́sí bọ́ o ní ẹ̀tọ́ kankan nínú ilé ọkú ẹjọ́ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣé ọmọ ń bá ni tó káfa ni nítọ̀ ya ni kí ló dé náà ṣe fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ọmọ kékeré ẹ wo ẹ wo ẹ wo ẹ wo kò sí ààyè fún ọmọ yín nínú ilé ìmọ ẹjọ torí Ọlọ́run ẹ má sọ dàbẹ ẹ ṣe dà èmi ò lè wá bí abirùn lọmọ bíi ti yín ṣe ti bá. bọ̀dá mi ṣé ẹ fẹ́ gbọ́ àìmá yín mọ́ òun ló fún mi ní rest of mind tẹ́ ẹ bá ti yẹnu mi wọlé mọ́ wàlẹ́ inú mi dùn bàjẹ́ bọ̀dá mi nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ nǹkan kí nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ ẹ pè mí lórí fóònù màmá ṣe fún yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni bọ̀dá mi má jẹ́ káyé tèmi náà bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. mo gbọ́ ohun tó wí màá gbọ́ tó o bá rí nọ́mbà mi tó bá pè ohun ẹ bọ́ra ló gbọ́ èmi ò ní pé aago ẹ láéláé gbogbo ohun tó fẹ́ ṣe yẹn mo yọ̀ǹda fún ẹ. ẹ ó bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ah. má fẹsẹ̀ kọ́ gèdè má fẹsẹ̀ kọ́ gèdè má fẹsẹ̀ kọ́ gèdè ó dànù fún mi tó ó lọ. ajẹ́kùnrin ẹ má gbàbọ̀dẹ̀ fún mi o ṣe ti bọ́ ṣe ti rí ọmọ abirùn yẹn àti bàbá ẹ̀ ọjọ́ kíjọ́ tí wọ́n bá ṣe mistake wọnú lè padà ẹ mọ nǹkan tí mo lè ṣe fún yín. ẹ mọ tí mo lè ṣe fún yín o. gbọ̀rọ̀gbọ̀rọ̀ eégún alárẹ̀ ìjẹ́ kò wá ní padà wá dògbò. àrùn bí bẹ́ẹ̀ ṣe ń bàbọ̀ o ẹ̀ẹ́dẹ̀ ronú kẹwò bí ẹ ṣe ń bá bọ̀ o. hello ma hello hello ma yes ma ẹ mo ti sẹ́ndì píkṣọ̀ yẹn mo ti sẹ́ndì píkṣọ̀ yẹn àti nọ́mbà yẹn mo sẹ́ndì méjèèjì papọ̀ ni yes ma ẹ pè wọ́n ẹ pè wọ́n ok ma ok ma ẹ kò sí wàhálà ma yes ma. èmi. Hey, pẹ̀lú tani no keep keep let me talk no no no no no you don't talk to people like that ah ah and what èmi ibi sọ tí mo lélẹ̀ kí ni gbogbo pálapàla yìí. ló ṣẹlẹ̀ mọ́. ìyàwó Mr. Bode ni mò ń fọkọ òun. Ah. nonsense òṣìwò ah, nìyẹn. Ah, pàlàpàlà. irú wọn sí báyìí ọ̀tá lèmi rí. wọ́n in fact. pàlà tíyàwó yín wù yẹn nǹkan sì máa bá yín pò nǹkan sì máa bá yín pò. àǹtí ẹ̀yin ló ẹ̀kẹ́ bá mi bẹ́ màdá. ní kí ni. ọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ ni kọ̀kọ̀kọ́ kí ló dé kí ló fa ogbó ìwọ̀sí yẹn látọ̀dọ̀ ìyàwó yín sí mi no ṣọ́mọ alátalẹ́ ah. fẹ́ ni. torí tọ́lọ́run. kò lọ sùkúl rárá ni literate lẹ́fẹ́ ni. torí tọ́lọ́run. ó yẹ kó mọ̀ yín pé iṣẹ́ yín kò ní ṣe pẹ̀lú ọkùnrin nìkan kó máa sọ wípé mi fẹ́ yín kí ló fẹ́ fa ogbó yẹn ṣé mò ń gbéṣẹ́ fún yàn ni mo gbéṣẹ́ fún yín ni èmi oníranù kò sépè tí ó ṣẹ́ fún mi kò sí èbúté òfin mi tóbi kí ni tóbi mo gbéṣẹ́ fún yín. ẹ wo mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi iṣẹ́ mi mo fi bẹ̀ yín mo fi relationship àárín mi àti mo fi bẹ̀ yín iṣẹ́ mi ni kẹ́ ẹ bá mi wò mọ́ nǹkan tó wà ní ẹ̀yìn lára hmm. ọlọ́run ní bẹ́ẹ̀gì dínà olóore yín ọ̀nà ìjẹ́ tí yín náà ní dín ẹ nítorí tọlọ́run ènìyàn oníwà kó má ní tiẹ̀ lára o. ẹ jọ èmi kọ́ lẹ máa bẹ̀ ìyàwó yìí ní kẹlọbẹ. ẹ jọ ẹ jọ because nǹkan tó wà lẹ́yìn sìn ó ti ní í ṣe pẹ̀lú iṣẹ́ mi ẹ jọ torí tọ́lọ́ọ̀ ni mo fi bẹ̀yìn ẹ jọ ẹ má bínú ẹ jọ nítorí ọlọ́run àǹtí ẹ̀yin ní kẹ́ bá mi bẹ̀ wọ́n ẹ ní láti bá mi dá. bẹ́ẹ̀tì tó o ní láti máa pe business partner mi audacity wo ló ní nínú ilé yìí tó fi máa pe business partner mi. ó ti wá di pé gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe nílé ìsìn mo ṣàlẹ́ láti máa gba permission lọ́wọ́ ẹ̀ àbí. Oh! mi ò ní right láti ṣe anything tó wù mí àṣírí yín ti tú eh. àṣírí gbogbo yín ti tú àánú ẹ ló ń ṣe mí. má jẹ́ káàdùn mi ṣe é kò má jẹ́ káàdùn mi ṣe é má bà tèmi jẹ́ ibi tí mo ti ń jẹ tí mo ti ń rówó fìnáàsì ẹni ilé nìyẹn má bà tèmi jẹ́ àti bísínẹ́sì mi àti ẹ̀gbọ́n mi àti èmi fún ara mi let me live my life jẹ́ kí n gbé ìgbé ayé mi ní rọ̀rùn fit my life mi. kò sí wàhálà ah! kò sí wàhálà ṣáàrùn tí pàwọn nìkan kọ́lá gbénu ẹsẹ̀ tì kò yẹ pariwo mọ́ o kò yẹ pariwo mọ́ o. mú pariwo tóbi èmi pariwo lẹ́nu ẹ̀. kò máa jó kó sáré lọ. Ah! olóògì ní ti yan gínígíní ọgbọ́n ti ẹni iṣẹ́ ta fi ránṣù pa ó yàtọ̀ sí òjò ìmọ̀lẹ̀ tẹ̀rí ẹ kì í ṣe gbẹ òkùnkùn ọ́ ilé ayé yìí ò dán gbà kò má dán gbà ọ́ lówelówe mò ń sọ̀rọ̀ mi ọ́ ọlọ́gbọ́n ni yóò gbọ́. wàhálà ò ní bá sọ ẹ̀ náà. wóbi wọ́n jẹ́ ntọ́ yẹ o wọ́n á ní náírà náà ní ohun tá a nílà náà ní o. do you understand? ẹ wọ́n máa jówó náà. ẹ ẹ ìyàwó ẹ obìnrin ẹn tí òun bá ṣe business obìnrin. now tell me what do you expect? sori tó bá níyàwó àbò ní girlfriend tí yóò bá tilẹ̀ máa jowó nítorí ẹ̀ Ah, <laughs> wàhálà ti wà nìyẹn o tí ìyàwó ẹ̀ bá sọ pé ok ta ló ń wẹ̀ ta ló ń wò that's true. truth ṣé tó ń ṣe yẹn ó ìfẹ́ ọ pé ìfẹ́ wà láàrin ni. òbí òbí ọ̀rẹ́ sórí mẹ́tẹ̀ẹ̀ta yìí a mọ̀ wọn ara wa dáadáa o nǹkan tó bá wà láàrin wa àti madam fọlákẹ́mi òun ni kò sọ fún wa kó má hmm? jẹ́ pé ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde. Hmm? ó tọ́ ta lẹ́yìn. àwa náà ni. Hmm. wo bí ara yé jẹ́ nsọ nǹkan fún ẹ hmm. n tó wà nílẹ̀ yìí kò sí wọn tó kàn wá o ẹ eh. eh, kò kàn wá n kàn níyàwó ẹ ìyàwó ẹ ni kò explain fún mi. mo bí bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ eh? kí n bá lórí ara yín báyìí hmm. tí n bá ní alpha tó ní kò sí nǹkan to me kò sí nǹkan kan nìyẹn ìyàwó ẹ ni kò convince torí títa bá dagbá ilé ẹ ló padà ń lọ o kò yí ẹ so jẹ́ kí ìyàwó ẹ mọ̀ sit her down let her understand that láàrin méjèèjì kò sí nǹkan kan ju pé business law and that's the simple truth. so yẹ but òun ò fẹ́ understand. ó lè má họ ó lè má họ àbẹ́rẹ́ kò trust ẹ. jọ gbogbo wàhálà tẹ̀bílì kébí àmú ń ṣe torí ta mo ṣe ń ṣe hmm. ṣébi torí tòun àtọyún inú ẹ ni mélòó làwọn ẹbí mi fẹ́ jẹ ṣé ẹ̀rẹ̀ rí wúmà tẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn ah, ó ah. ìyàwó tèmi ló ń pè mí lé tó yẹ mo lè kó mọ̀ pé ibi báyìí mo wà ìṣẹ́jú kan èmi pé ìyàwó mi wọnú bó wà kó má pé ìyàwó tiẹ̀ tó ná kí n tẹ̀ tó gbé kọ́ yìí ṣé o ti pe ìyàwó ẹ̀ jókòó ti jẹ́ kó rí lè understand kò fẹ́ understand ah àrùmà yìí business partner mi ni èmi ni mo mọ oye business woman yìí mú wá fún mi mo dẹ̀ mọ profit tí mo make lórí ẹ̀ ṣó wá rí business woman tó wà wájú mi presently mi lè lose ẹ̀. o ní lose ẹ lágbára Ọlọ́run sórí nǹkan tó bá máa da ọgbọ́n la fi ń tò ó máa fẹ́ kó fi ọgbọ́n máa fẹ́ kó fi ṣe dáadáa. tó bá kọjú sí ẹ tá tó bá kọyàn sí ẹ tá tó bá kó wọ nìkan tó lọ ara ẹ pa lọ tó lé ẹ ara ní nítorí ẹ pẹ̀lẹ́ ó máa rí bẹ́ẹ̀. business tó bá ń ṣe kò máa rántí pé ilé iṣẹ́ kòkó yes do you understand front ó sì pàtàkì yes tó bá dá gbá o ìyẹn náà wọ́n á sí yes pẹ̀lú àyè gbatápà àtẹ̀yìn ẹ̀ ń kọ́lé ìgúnnu ẹ jọ àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí iṣẹ́ yóò ka yín lára lẹ ṣe ń mọ́nítọ̀ ọ̀rọ̀ tí ó kàn yín àti nǹkan tẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ yín dẹ̀ yé mi o mi ì jẹ́ yín ní sálárì àbí by the way èwo nínú yín ló ń pe ìyàwó mi ta ni mo fi iṣẹ́ ilé mi rán tíṣẹ́ ò tó níṣẹ́ tó ń pe ìyàwó mi. ẹ sà ẹ̀yin náà mọ̀ wípé látijọ́ tẹ́ ti gbà mí sí iṣẹ́ ẹ̀ ẹ̀ pàlàpàlà lọ́wọ́ mi ibi tó bá dẹ̀ fi ẹlẹ́mọ̀ṣọ́ mi ṣọ́ ni mo máa ń ṣọ́. Hmm. mi mo ti ta ni kí ni eh! ìwọ náà ló mọ. ṣètò kẹ́mi jọ gbọ́dọ̀ rò pé wà tó ẹ fẹ́ máa gbọ̀rọ̀ bí ẹni gbàgbà ọtí lẹ́yìn níwájú wa àbí àti ìjà láàrin fún yín. ọ̀rọ̀ yín yé mi torí pé mi ò jẹ́ yín sálárì ni mi ò dẹ̀ fẹ́ dáwọn ìyá yín lágara ni o mo mọ nǹkan tó yẹ kí n ṣe ó yẹ kí n sáàkà méjì ni kẹfì iléeṣẹ́ mi lẹ̀ idiot people go to your work. ẹ kọjá jọ kẹ kókó mi ẹ ń ta táwọn lè ṣe sọrí ìfún ẹ ṣe sọrí ìfún ìyá yín yín lé idiot. ọ̀rẹ́ má ro tọ̀rọ̀ àwọn làwọn eléyìí. ẹ afa báwo ni. ọ̀gá stop ẹ̀ náà ṣé mo fi mi. ẹ̀. ìjọba mi ni sọ́bọ̀ sẹ́ni wọ̀nyí. gáà ha but sir gbogbo ọjà tẹ ọdà fún ni mo ti place ọdà fún no gbogbo wọn náà mo ti sanwó ọjà wọn fún papọ̀ at once kí n refund owó ha mi ò ní mi rò pé yẹn máa wà easy o mi rò pé ó máa wà easy o Yeah. Yeah yé yé yé nǹkan tí ń ṣe mí nǹkan tí ń ṣe mí ká ni mo ṣe yé. mo mà ti wá ń dọ̀dẹ́ ni mo lájà sí lẹ́nìkan ò lè sọ ọ́. mà ti wá ń dògùn mo mà ti wá ń dọ̀dẹ́ ni mo lájá sí lẹ́nìkan ò lè sọ ọ̀rọ̀ yìí máa wá lè ó máa gbẹ́ sókè lálálá ọ̀rọ̀ yìí ga ọ́ mà ti wá ń dogun ó mà ti wá ń dọ̀dẹ́ ni mo lájà sí lẹ́nìkan ò lè sùn ọ́. bọ̀dé. ọ̀rọ̀ yìí máa wá lè kí ló wá dé tó ti kó o lọ fami abẹ ló kò sí náà ní ọ́fíìsì. Ah. pẹ̀lú bí èsì yẹn ṣe ń ṣiṣẹ́ òru mú mi láti inú mi ò gba comfortable rárá. bẹ́ẹ̀ sì ṣe ń ṣiṣẹ́ òru mú ẹ láti inú how come kí ni nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ jẹ́ kí n mọ̀. kí ni ò ṣẹlẹ̀ tẹ́mi ọ̀rẹ́ mi kí ni ò ní ṣẹlẹ̀ má pretend fún mi bíi pé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kó o mọ̀ pé iná ti ń jó mi lábẹ́ aṣọ ó yẹ kó o mọ̀ pé nǹkan ti ń ṣe mí ní àárín two weeks mo mú nǹkan tí mo ti ń lose out mò ń gbàṣẹ wọn ní kí n máa rìfọ́ǹdì owó tí mo dẹ̀ ti sanwó jáde. kí ni ìwọ fún alárẹ lérò pé máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣebí mi àti báyọ̀ sọ fún ẹ o kẹtí kó sọ̀rọ̀ wa o gbọ́ o lẹ́nu wá rùn ṣé ẹni tí èèyàn gbà jẹ́ lẹ́nu ẹ̀ tó yẹ pé ó ti ń rí tọ́rọ́kọ́bọ̀ tó fi ń mu ọtí tó fi ń mu gógó tó fi ń mu sìgá tó wá di pé ọmọ tí wọ́n ń bá rán níléèwé o wá bá rán níléèwé o tún wá taari ẹ̀ sọ́dọ̀ ẹ̀ òun náà agbálẹ̀ aláwo ló agbálẹ̀ oníṣègùn lọ nà án. stop that trash lẹ́nu ẹ̀ àjàlá ta ń nà ọ́ sẹ́yìn náà kọ́ yẹn ni nǹkan tíyàwó mi ní kí n ṣe tí mi ò fẹ́ ṣe sẹ́yìn ọ̀rọ̀ yìí náà kọ́lẹ̀ tì mí tí mo fi lọ ṣe. ìmọ̀ràn lágbà ẹ̀ is an advice. Oh. yes. ìmọ̀ràn lẹ́gbà mi. yes. ìmọ̀ràn lẹ́gbà mi. yes. fine ìmọ̀ràn yìí ti work out báyìí hmm. but let me tell you one thing. okay. ẹ̀gbọ́n mi tẹ̀mí mọ̀ yẹn kò lè ẹ́ gbà kò lè ṣe mí ẹ̀gbọ́n mi ò lè ẹ̀fà ẹ̀fà ṣe mí láéláé. àbúrò pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ìyàwó gan pọkọ ọ̀rẹ́ gan pọ̀ rẹ̀ ara wọn àtúbọ̀ òye bọ́dé bọ́dé. mami. ẹ wo ń kẹ mi sọ̀rọ̀ màmí màmí. lọ́ọ̀sẹ̀ tún ha mami, mami, mami, mami, mami yẹ mami oh. o. aláìgbà fúnra sí o. àlátọ̀ láìra látọ̀ nítorí tó lápẹ̀rẹ̀ yọ tó sì gba kéèyàn kí sára ọ̀nà méjì ní ọ̀nà méjì wá ní àdánà tó mọ̀ síwájú tèmi báyìí ọ̀rí kéèyàn bá lókù rọrùn ọkùnrin ni obìnrin ni ìyàmọ̀ lárú àlá báyìí tó bá pẹ́ kéèyàn ṣe sàrà fún bí yòókù náà bínú ọ̀wá ilé tó ṣe mí lọ́wọ́ kan jàmọ́ ni ọ̀rọ̀ tí ìyá rẹ̀ sọ pé rèé padà kó rèé ṣàtúnṣe kọ́mọ̀ jẹ́ fàákájà ń bẹ láàrin ìwà àti ẹ̀gbọ́n rẹ̀ ìyá rẹ̀ mẹ́nu bà. Hmm. ẹ wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà èmi náà ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ibi tó wáyé kí n tẹsẹ̀ bọ̀ ní tẹsẹ̀ bọ̀ ẹ̀ kàn lára ìwà ni jẹ́kọ̀ọ́ náà ọ̀pẹ́ lẹ́nìí sọ́la sọ́túnla ẹ kàn ọ́ lára sọgbọ́. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ bọ̀ tí bó ṣe ń bà mí lẹ́rù sí. fọkàn ara rẹ balẹ̀. ló jẹ́ kí n dákan wá sọ́dọ̀ yín. fọkàn ara rẹ balẹ̀ kò ní sí ìwé lílé ní sọ́la sọ́túnla nǹkan lára. àṣírí ló so lé ayé o àṣírí láṣẹ dání tó fi dẹ́gbọ̀n fún sáà ọ̀tọ̀ọ̀tọ̀ làwáyé ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́jẹ́ o báyìí o bàbá ń káyà ni o. tẹ̀gbọ́n ta àbúrò ọ̀rọ̀ yìí ó kọjá òye mi. gbẹ̀gùn bá kọ̀ pélé tó má kà bá já o àfàmáwo máa ń rò ó tí ò ní wí fún èèyàn kan o. àṣírí lọ̀rọ̀ yìí o tí o gbọ́dọ̀ rí ta ohun tó tó bá dé kò tún rí ta mọ́ o gúnugún tún bá lòun lẹ́ ọ̀ọ́dún tó lẹ́yìn ọ̀tàn kọ́ àṣírí. ẹ ǹlẹ́ mo kí ẹ ọ wọn lágbà ìwà ńlẹ̀ kó lé ọmọ tuntun wọn wọ́ ìyẹn tó bá jágbá rẹ̀ bàbá wọn kété tó fọyàn lẹ̀ lèmi gbà bí èmi fi lẹ̀ nìwọ gbà a sì gbọ́dọ̀ gbọ́ pé ìjà ń bẹ láàrin àwọn méjèèjì kí n mọ̀ pẹ̀lú pàdé tí mo pè é Ọlábọ̀dé kí ló fa gbọ́mi sí omi òtó láàrin ìwà tẹ̀gbọ́n rẹ̀. olórí ẹbí ẹ ṣe àgbà adalẹ ẹ̀yin dàgbà yà ẹ pẹ́ fún wa máa ń mọdúpẹ́ lọ́wọ́ yẹn ṣe gan olórí ẹbí ẹ̀gbọ́n mi nìka olórí ẹbí jẹ́ kí n sọ̀rọ̀ àìsàn bẹ́ẹ̀ ságbá ẹni. Ah, ó dà ẹ wo mo rí ẹ̀gbọ́n mi nídìí tó fẹ́ ba ayé mi kẹ́kọ̀ọ́ wá ta ni bẹ́ẹ̀ ni kí n tó ní kó máa wọ ẹnu ọ̀nà yẹn wá mọ́ ah, ẹ̀gbọ́n mi ti ba ayé mi kẹ́kọ̀ọ́jà ìdajì rabaraba ẹ̀ ní òtí ìtàn lẹ́yìn bàbá tí ẹ̀gbọ́n mi bá wọ ilé ọtí pọ́n fẹ́ mu ọtí wọn kì í mú níwọ̀nba o olórí ẹbí àmújẹ gbèsè sílé ọtí tó máa fi ilé mi ṣe àdírẹ́sì fún ọlọ́run kó wá gbowó ń bẹ̀ ni o tí ẹ̀gbọ́n mi bá wá jókòó tó mu ọtí yẹn tó balance olórí ẹbí àmùsùbù sí gọ́tà ni mo ti gbé wọn fún ara mi ní orí ìrìnrìn tí wọ́n kú sí títì báyìí mo wá nídìí pé ẹ̀gbọ́n mi fẹ́ẹ́ fi tí wọ́n bà mí lórúkọ jẹ́ ni torí ọ̀rẹ́dì wọ́n ti ń fadá méjì sínú láìfù mi ní ọjọ́ tí ọmọ yìí ti wọlé fine mi complain rí ẹ̀dẹ́ bí ajọ́ ń ṣe tọmọ ìyá tọmọ bàbá mi torí mo rí ní ìrì aṣíwájú mo rí ní ìrì bàbá mi kí lẹ fẹ́ kí n ṣe gan-an mo dẹ̀ wá wò ó nìyẹn pé à ẹ wò ìyàwó mi ẹ wo pòsíṣọ̀ tó wà. ẹ̀yin náà ẹ̀yin àgbàlẹ̀ pọ́lọ̀ ìpínlẹ̀ aláboyún ògbòdò ọ̀rìn ni ọ̀sán kọ́ba pàdé ìbora ni o ọ̀dà mi wá wò mí sùsùsùsù wọ́n wá fi ẹ̀bùra tì nínú ilé. ó jí làárọ̀ ó rẹ̀bùra ó sùn lálẹ́ ó rẹ̀bùra ẹ jọ ṣé kábírì dìrín dìran ni. ìdóná ta lẹ́bùra. Ah, ah, olórí ẹbí olórí ẹbí olórí ẹbí Ah, ẹgbẹ́ mi bídìdì sẹ́kẹ́ mi náà bídìdì ni ah. mo mọ̀ kan tí mo ń sọ sórí bàtà bá ẹ̀sìn àwọn tọ́ dìdì àwọn náà tọ́ dìdì àwọn àbí ó dìdì ní dìdì náà ni mo dẹ̀ pé ní ẹgẹ́ bí ọmọ ìyá ẹ̀gbọ́n mi gbogbo ọmọdé wa ti fẹ́ màmá ṣe fún iná torí fóònù ẹ̀yin ẹ̀ pè mí tí bàá dá yín lóhùn a jẹ́ pé eh, eh, eh, èmi fúnra mi aláìsí ṣe jù ní mi ẹ̀dẹ̀ tọ́ níbi inú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ mi náà dẹ̀ máì torí èmi fúnra mi mọ̀ pé ara ọtí àmupara àmudànù tẹ́ ń mu kiri olórí ẹbí gbogbo àwọn tá a jọ ń ṣe business pátá ló ti yàgò fún mi gbogbo business tí mo ti sẹ́ẹ̀ tí mo kọ̀ rọ̀pọ́sà káàkiri olórí ẹbí wọn fún mi ní kankan nú ẹ̀ mọ́ ó dà tó ti pè mí fún contract láti ṣe kò kí ṣọdún nípasẹ̀ ọtún tẹ̀gbọ́n rẹ̀ mu ó tó mi ọba dé. wọ́n wá ní ẹ wá ní mo mo mo mo mo mo mo ṣe kíní kan fẹ́ gbọ́n mo fẹ́ ṣe kọjá kan tí mo fẹ́ ṣe fún yín lọ ni. Olúwaṣẹ́gun àwọn àgbà bọ̀ wọ́n bárabà òwò bírò kò ya lulẹ̀ kò sun tá lápá kò fìdí ìbẹ́pẹ o ọ̀rọ̀ táàbúrò rẹ̀ sọ lẹ́yìn bó ló ti jẹ́. <coughs> olórí ẹbí mo kí yín ẹ ṣe inú á dùn ara ya ẹ̀mí yẹn á gùn kò ní gùn nígùn òtì ṣẹ́ kò ní gùn nígùn òtì ya ìyá Tọ́pẹ́ mo kí yín ẹ ṣe ẹbí náà tẹ́ ń gbárùkù tì ẹbí yẹn ò ní bàjẹ́. Àmín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀rọ̀ egun alárẹ̀. bí gbogbo ètò ṣe wá padà rí nínú. iṣẹ́ téèyàn bá fẹ́ ọmọ ìyá mi láfẹ̀ẹ́ jù a máa kó báyìí. tẹ́ ẹ bá rí ọmọ ìyá bóyá méjì ni wọ́n àbí mẹ́ta àbí mẹ́rin tí wọ́n jọ ń bára wọn bọ̀ láti ìgbà tí ìyá àti bàbá tó bí wọ́n ti bí wọn sílé ayé ṣe mọ̀ pé èèyàn ní fẹ́ rí àárín wọn àmì bí wọ́n bá ṣe ń dàgbà tọ́jú orí bá ń gbé pẹ́ẹ́lí èyí tó bá jí ọkùnrin nínú wọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó àárín àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní dàrú nítorí pé àwọn ìyàwó á kó sáàrin yẹn mo fi ṣàpèjúwe ọ̀rọ̀ ní omi ìnẹ́nikẹ́ni sínú òun ṣùgbọ́n ohun tí ò yí ẹ lẹ́ni máa là yí ẹ ìwọ játìjàtì. olúwa ṣẹ́gun ọkọ mi àkànbí ìwọ náà ti dàgbà báyìí ojú ò ní tiẹ̀ ọkọ mi àkànbí àṣà ó máa ṣàní ṣàlùdó lágbára ọlọ́run wàá jèrè ọlọ́run á bá mi fún ẹ ní ẹ̀mí gígùn àtàlàfẹ́ ara. àmì àtẹ̀yìn ọmọ mi. Hmm. mo máa fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kan ni. Hmm. bẹ́ẹ̀ ni mo fẹ́ rin ìrìn àjò kan láìpẹ́ yìí. bẹ́ẹ̀ ni. farabalẹ̀ mo wá fẹ́ kó tọ́jú àbúrò ẹ̀ yìí dáadáa fún mi mi ò fẹ́ kó fi nǹkan kan ṣe rárá rárá mi ò fẹ́ kí okùn ọmọ ọ̀yá yín já mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ má jẹ́ kí wọ́n padà dé kí n rí pò ń fìyà jẹ tí n bá padà dé tí mo rí pò ń fìyà jẹ ah ah màá jà. <laughs> ṣe rí ìgbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní kí mi ó kọ́kọ́ ń ṣe mí bákan pé kí ni màámi lè sọ tó fi mú orí kíwà tó tó báyìí àmọ́ ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ yìí ẹ̀yin náà mọ̀ pé ìgbà tẹ́ ẹ lọ bìkan àti ìgbà tẹ́ bá jáde èmi àtàbúrò mi <laughs> àánú. bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ló sọ. mo máa ń tọ́jú àbúrò mi náà ni mi ò fi àjẹ́ ìrìn kan ṣe mo dẹ̀ tún ń gbàdúrà pé lójú ẹ̀mí yín o àti ìgbà tẹ́ bá papòdà ẹ̀yin lè ẹni fìyà jẹ rárá. tí hmm. o ẹ fọkàn yín balẹ̀ kò sí pé ah, òótọ́ ni ọlábọ̀dé ọlábọ̀dé ọlábọ̀dé o ẹ̀mí ló ní mo pè ẹ́ ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ wo nǹkan tí mò ń bá ẹ̀gbọ́n ẹ̀ sọ ṣe bó ń gbọ́ mo bẹ ìwọ náà o kì í ṣọmọdé mọ́ ó pin bí ò gbọ́dọ̀ ti ọwọ́ yín já ọkọ mi Ayíǹde wàá dàgbà wá sóríire sórí kò sí nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ máa ṣe fún ẹ dákun mo fi ọlọ́wọ́n bá bẹ̀. àdètúnláyé lẹ́nìkan mo sọ̀rọ̀ ọmọ sí ìyá ni <laughs> ọkọ mi kò sí ohun tí ẹ̀gbọ́n ẹ̀ máa ṣe fún ẹ máa wo ẹ̀gbọ́n ẹ̀ lójú o má jẹ́ kó kún ìgbì tí ọwọ́ yín já o olúwa ṣẹ́gun. ṣó mọ̀ pé ìwọ la gbà ìwọ la kọ́ bèmí mo fi elédùnmarè ọlọ́run ọba bẹ́ẹ̀ tí àbúrò ẹ bá ṣe é dákun má jẹ́ ó wọnú egun ẹ lọ má change sí i má jẹ́ kó pin ìbí tọwọ́ yín jà. Mami, kí ló lè tó gbogbo nǹkan tẹ́ ń sọ? Ó dáa, ẹ ti fẹ́ máa dẹ́rù bà mí o, kí ló tẹ́ ń ké? Kí ló wá ṣe láàrin ọgbọ́kọ̀ rẹ wa? Àdúgbò yìí ni mo ń gbé. Ẹ mọ lani ọ̀rẹ́ mi tímọ́tímọ́ wò àjọṣe kékeré báyìí ni. láti fìdí jámílẹ̀ mi rẹ̀ ti jọ tí mo ti rí gbẹ̀yìn síbi ó ń lọ bíi àmọ́ tó seventeen years báyìí. ìwọ lọ ìgbà àgbà tó béèrè mi ìwọ náà béèrè mi. asátì èdò pẹ́pẹ́ àfàyọ̀ rírà. awo ó ga o. bó wà ní gbogbo mi. baba ń kọ́. baba ti kú tipẹ́. Ah. wọ́n ṣó sùn. ó tiẹ̀ wá dáa pé iṣẹ́ baba náà ló padà wá padà ah, wá. àmì <laughs> ibi ó ti jẹ́ nù. àrínájà. máa ń. mo mọ̀ ọ́ ah, tó kọjá ń bí. ee eh, tó dàbí pé ó mi. ó ṣe padà báyìí sí náà ni. ẹ eh, lọ báyìí. ẹ eh, báyìí náà mo ti wá bọ̀ mú wa dé. ilé ló wà lọ́kàn bẹ́ẹ̀ yẹn. ilé nìyẹn ibi gun eh, yẹn. máa wòle máa máa eh, mú ẹ débẹ̀ máa mú ẹ débẹ̀. olúwa eh, ṣẹ́gun <laughs> ọmọ igun orí àgọ́. ọjọ́ kí n sáré mu lọ mò ń bọ̀ sí i. ẹsẹ̀ mo dúpẹ́. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kò tó pẹ́. bọ́ńbà máa má torí àkókò ṣọ́ọ̀bù. tó o bá tètè dé bẹ́ẹ̀ dàtẹ̀ wọ́n sọ̀dù nìyẹn o. wọ́n ló jẹ́ ṣerú ẹ̀ wọ́n ti jẹ́ rí ẹ. ẹ̀yin ọmọ yìí dà ẹ ti kọ́ kìíní tí mo sọ pé kẹ́kọ́ kú ọ̀ látẹ̀kan ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ẹ̀mí ló mú pé ọ. ẹ̀mẹ́ta ló pè mí ọ̀fẹ́ mi ẹ̀mẹ́ta ló pè mí. ọ̀rọ̀ ṣólóṣọlọ ọmọ sọ báyìí oníwò ó ṣẹ̀ṣọ́ àbó ọmọ tí wọn béèyàn ó bá ṣẹ̀ṣọ́ owó. ṣé dúnà tí n bá ṣẹ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ wà náà ni. ẹ̀ṣẹ̀ wà mẹ́ẹ̀. ọ̀dà ṣé mo yẹn bá káàkiri lóhùn ẹ̀. ìwọ lọ fà. lọ́nà wo ló béèrè o lálàkọ̀kọ́ náà bó bá ṣe pé èèyàn ó bá ṣẹ́só tí ó fi là èmi ṣe o èmi ń ṣẹ́só fún yàn o àwọn tí wọ́n ń ṣẹ́só bíjọba bá nọwọ́ gan wọn igbó tọrùn bokùn ní lọ òun ń lọ́nu torí rẹ gbogbo tó bá jọ méyìn ó bá ṣẹ́só wò ó lè bá mi ń bẹ̀ àmọ́ lórí pé bó ti là yìí ìtọ̀sẹ̀ lólòdì ọ̀yọ́ ifá tèmi rẹ̀ dágbẹ̀yìn oní ìdífáwí ó dé tá a bá ṣe ètùtù yìí tán ibi tó ti ronú àbáyọnu àwa gbégbèsè kan tó ní ká gbé lẹ́yìn ètùtù yìí. fani eh, fani nǹkan tó ń sọ sí ni pé ifeanyi tábà ti ṣe ètùtù yìí ọ̀nà máa là. ọ̀nà ó là tó o bá lè tẹ̀lé ohun tí ifeanyi tún ṣe lẹ́yìn rẹ̀ ni o ifeanyi kì bí ọ léèrè ìbéèrè kan nínú òrùlé rẹ̀ ǹjẹ́ o lọ́mọ tó ṣe yí pé bóyá apá ń dùn tàbí ẹsẹ̀ tàbí tí ò gbọ́ràn déédéé tójú ń dùn tí ọ̀sá dà pé lẹ́nu kan. àmì bí àrìndínlógún ọwọ́ fà. ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> kábíyèsí ayé ọmọ ara rẹ̀ ò pé rárá hmm. Ifá wí bẹ́ẹ̀ òòrọ̀ ọmọ tó ń pèrè rẹ̀ yìí ajé ló ń wò ajé ògógó ló sọ. ajé bíi báwo ṣé kàn ṣe pé báyà máa fọmọ mi ṣe kankan. ta ni sọ pé wọn ò fi ṣe nǹkan àbí mò ń sọ ní ti fáwí ká níwọ̀ bá má báyé àbáwáyé rẹ̀ ni o ò lè rí báyìí o ò mọ dùn tó bí ọmọ tí ń bẹ lábẹ́ òrùlé rẹ̀ tí wo mọ̀ tó ṣe gbé ayé yìí ó ní pẹ́tẹ́kún mọ́ àwọlé onígborokún mọ́ sokùn gàgà bí ọmọ ìgbòrè tẹ̀rí ọ̀pẹ ifá mi dàṣẹ ó ní babaláwo ajé dífáfájé ògbè funfun nẹ́nẹ́ ìyànṣà ajé ní bẹ lọ́ọ̀dẹ̀ rẹ̀ tọ́ ọmọ kálọ̀ ọba lójú inú bíi tiwa ọba mọ̀ pé kí ajé ní bẹ lọ́ọ̀dẹ̀ rẹ̀ ó kàn ṣe wípé elédùà mọ̀ọ́mọ̀ jẹ́ kí ìwọ ṣe atọ́nà rẹ̀ wáyé ni ìjẹ́dá yín ò papọ̀ tọmọ òun. ìjẹ́dá mi àtọmọ papọ̀. kò papọ̀. ògbà tó dé wá ń sọ pé ajé ajé ajé ọ̀nà tó wá fi jáde fún mi dà. mo ń bọ̀ sórí ọmọ yìí tí bá sì ń bẹ lábẹ́ òrùlé rẹ̀ o ò lè jẹ́yàn o nígbà tá a bá parí ètùtù yìí tán ọ̀dọ̀ ẹni tó bá jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ lọmọ yìí gbọ́dọ̀ gbé ó lè jábùrú ó lè jẹ̀gbọ́n àbẹ́ni tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ tá a bá ṣètùtù yìí tán onítọ̀hún ó yọjú torí o gbọ́dọ̀ finúfídọ̀ lọ́ọ̀rì yẹn fàlẹ́yàn lọ́wọ́ onítọ̀hún ni ó wà fún ààrẹ pé ẹ̀yìn ọ̀dọ́ ọmọ yìí fún mi ẹjọ́ mo gbọ́dẹ̀ mi tọ́ ọ bá wá yọ̀ǹda rẹ̀ tọmọ yìí bá dábẹ́ òrùlé onítọ̀hún onítọ̀hún ó wà lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ àtàrà rẹ̀ ni wọ́n ti là. nǹkan tí nífà níbi ṣe pé tí a bá ti ṣe ọmọ ẹdẹ ìgbọ́dọ̀ kó lọ́dọ̀ bẹ́ẹ̀ ni o mi ì dẹ̀ gbọ́dọ̀ fún ara mi mú lọ fún yọ̀kan bẹ́ẹ̀ ni o àfi kẹ́ni òun finú fẹ́ dọ̀pọ̀ wa mú lọ. òun yóò wá tá a bá ti ṣètùtù yìí nǹkan ó ta nídìí pẹ́ òun ó kàn wọlé wá ni ẹ ṣe yànda ọmọ yìí fún mi. ẹ fẹ́ mi gẹ́gẹ́ bó ti wí pé ká ṣe ètùtù. wàá fún mi ní ẹni sí ọ̀túnla gbogbo eré tí ń bá lè sá tó àmọ́ tí gbogbo eré tí ń bá sá náà tí ò bá wá pé a gbọ́dọ̀ fi ṣe àwo ló ń gbé àwo nígbìnwọ́ ni àjẹpẹ́wò ló fi ìtókù kún ojú rẹ ní ṣàwò mo kàn fi sọ àlàyé ọ̀rọ̀ ni mo sọ. gbọ́ àtọ ẹ̀ mbẹ́ o mọ̀ pé igbá ilé awo náà ni. ọ̀dà mo ti gbà bẹ́ẹ̀. sórí tó ọ̀rọ̀ wo tá a fi ṣe tutù yìí tá a bá wá ṣe tán ìwọ náà ó rí i pé òdí ni òdí ara rẹ sà ó ní mo dé ire mo rìn ire èmi nìkan nìkan ni mo mọ̀rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kó rọrọ lẹ̀ tán ó ní mo wọlé débi ọmọ níhùn èmi kì í sọ ọmọ níhùn ìrìn àsìkò ni mo mọ̀rìn lẹ́sẹ̀ ó ní burúkú owó tẹ́nitọ̀ ń bá ti là ìwọ náà là ìjó wà bíjó ayò bá yọ lọ́ba tán àmọ́ kan ti ń bẹ́ ń bẹ̀rẹ̀ ọmọ òun ò gbọ́dọ̀ kú lábẹ́ òrùlé ẹnikẹ́ni tó bá wà tó ní ẹjọ́ ọmọ yìí ẹjọ́ ọmọ gbọ́dẹ̀ mi kò gbọ́dọ̀ kú mbẹ́ o tó bá kú mbẹ́ ó léwu. gbọdọ̀rọ̀nà tọ́mọ bá dàgbà tó tó ilé ọkọ lọ ńkọ àbí gbàtẹ́sọ́kọ̀ gbòòrò fi gbé tó bá wà lẹ̀. kó tó di pé yóò dàgbà tí ó tòlé ọkọ lọ owó ti wà rẹpẹtẹ àti pé tó bá takoko náà ìwọ tún kàn sí mi ọmọ ìmọ̀ ń lọ ilé ọkọ báwo láti ṣe ìfọ̀tún sọ pé ẹ rèé báyìí tí nǹkan ò sì ní ṣẹlẹ̀ àjẹ́ pé eh, ọ̀rọ̀ ti yé mi pápátá báyìí àwa bá a ṣe máa ṣe bá náà lágbára. ìwọ ni kò lọ rè pa kí tí mo láti rówó láfíà gbogbo ní tábìlì. ọdún sọ̀rọ̀ títí ọ̀tún la máa ṣe. tọ́ba náà ń bíyàn léèyàn ipò mélòó ló wà sí mi náà. Ah, èmi ò dẹ̀ fọmọdé yìí fún ẹ gẹ́gẹ́ bí ẹni tí mo súnmọ́ ọ̀kẹ́ làwọn ọdún kan nìkan rí bá ní fúnra rẹ̀ ló dé ẹ jẹ́ kí n máa mọ́mọ́ yìí lọ sọ́dọ̀ mi àmọ́ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ inú mi dùn pé tó bí irọ́ ni wọ́n pa gbóòótọ́ ni ìgbà tó ọmọ náà dọ́dẹ̀ gbogbo nǹkan yí padà fún ẹ sí dáadáa ìwọ wá ṣe tó lé mi débí èmi ń béèrè owó lọ́wọ́ ẹ mò ń ṣe gbá mò ń ṣe àwọn mò ń ṣègùn ọba ìṣàṣù kí ló ná tó bá ṣe pé èmi tí mo jẹ́gbọ́n ẹ̀ ni mo ní owó lọ́wọ́ wàá ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n gbàgbé ìgbà tí màmá fi two hundred naira tí màmá fi wẹ́ ẹ káàkiri ọ̀ three hundred pé lágbájá gbà kó fi jẹun wọ́n wá ní èmi mọtí onírìnkùnrin kì í ṣe gbóníwà oníwèé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ta ni ẹ́ kí ló ní tẹ́nìkan ò ní rí ẹ dá mi lóhùn èní la rí talẹ̀ tó mọ̀ la mi ò gbàdúrà káàbùrú ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni gbogbo tọ́lọ̀ bá dẹ̀ dà sí ọ̀ nínú agbada báyìí yọ gbákọ̀ tí kò máa yan ni kó má bàa jóná nítorí tó o bá fi ìgbà kan yan báyìí á jóná kò ní ṣe jẹ ìwọ lanu tí ẹ hmm. gbàgà ẹ má dènú lé mi mọ gbogbo tí bá fẹ́ ṣe fún màmá ṣe lórí aago ìgbà tí mi ti délé ẹ mọ́ ṣe mi jẹun ọba lọba ṣèkọ́mákù ọba jídára ọba tó nẹ̀ ní tọ́ ẹgbẹ́ òun ló lọ́la tó sọ̀rọ̀ àti gbogbo lẹ́mìí who are you ìyàwó ẹ wájú mi ó ń sọ̀rọ̀ you cannot ó lè ah, ó mà ṣe o. Ah, má rò débẹ̀ má rò débẹ̀. ẹ ǹdẹ́lẹ̀ gẹ́gẹ́ lọ mọ ṣe bẹ́ẹ̀ tani ẹ tèmi ni oro wo Olúwaṣẹ́gun nígbà Olúwaṣẹ́gun. tí kì í bá ṣe pé mo rò tìyà tó. Olúwaṣẹ́gun Olúwaṣẹ́gun mà ṣe o Olúwaṣẹ́gun sọ bẹ́ẹ̀ kí n máa ronú. oṣù bá rẹ̀ dé gbà lọ́wọ́ olúwaṣẹ́gun olúwaṣẹ́gun mo tìyá tó bí yín mo wàhálà tó ṣe lórí ẹ̀yìn méjèèjì kárí àmọ́ ọkọ. dídẹ́lẹ̀ kó jókòó kó wojú mi kó fi tí ara rẹ̀ gbéyàwó ọ̀rọ̀ ǹlẹ́ o olówó ayé tí sílẹ̀kùn fólè ọlábọ̀dé sórí pé afẹ́fẹ́fẹ́ arébítẹ́dì yẹn ń gbà tó ìgbọ́ àbáláàrú ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀fẹ́ kó kú ìdí ọjà látọwọ́ tòun ó fira rẹ̀ sọ̀fà fún ọ Èdùmàrè wá wò dílé wa sùsùn kò fẹ́ bó sì kú ó wá tara ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ́gi ọ̀la sọ́dọ̀ tiẹ̀ ìwọ wá lọ rẹ bọra. ọmọ ẹni ìbámu àjọ ni àbáyọ o dúró náà bàbá tó bí ọ̀gẹ́sí obìnrin kò wọ́pọ̀ nínú ọkùnrin tó gẹ̀ẹ́sì obìnrin tó làlùyọrí ìwọ gẹ̀ẹ́sì obìnrin ó wá fẹ́ sọ ẹ̀gbọ́n rẹ dọmọ náà àbúrò abálọ̀rọ̀ tiẹ̀ ǹlẹ́ ò ìyàwó ìkà ọ̀jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé bí wọ́n ti ń kẹ̀yìn ọmọ ìyá méjì síra wọn tó kún ẹ̀bí máa já lọ́wọ́ wọn lágboolé tiyín nù. ìbí ò gbọ́dọ̀ já o. wògbà tí ti ń àbúrò rẹ̀ dàgbà ń gbọ́ ọdún tọ́gbọ́n lọ́fẹ̀ẹ́ bẹ́gbọ́n rẹ bá ti padà nù àbí ń bá rádaràdá kiri bọ́ bá pè ọ́ ní dúró wọ́n á fẹ́ kẹ̀yìn wọn síra wọn lọ́sàn-án òru kan torí pé Èdùmàrè ti ṣẹ́gi ọ̀là sílé ọkọ rẹ̀ ọmọ ṣe o ká láwọn tó bí ọ ń bẹ ń jòkó lónìí ni ká ní mo mọ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ni bá pé kí rẹ̀ ó jókòó báyìí kó wúrú ọmọ tó tọ́ jẹ́ bóyá bóun náà ṣe ṣe nílé bàbá rẹ nù mo sẹ́kọ̀ọ́ dínà bẹ̀rù àmọ́ Olúwaṣẹ́gun mọ́ bínú ọ̀gbọ́ ọ̀dẹ dàgbà yá orípò tí mo wà ìwọ náà ó débẹ̀ ọ̀ dàgbà ó dògbó ọ̀ fọwọ́ páwú ọ̀ fèrègì jóbi mo pè ọ́ fọ̀rọ̀ kan gbà kan tó bá tó bá gbàgbé lérí ọ̀rọ̀ lọ́fídé yìí làbúrò rẹ tó sọ yìí kí ló wá bẹ́ ká máa mọtí àmupara bàbá tó bí yín èèmùtí èmi náà mu àmọ́ àmupara ò dáa. bọ́dà hmm? àwọn àgbàlagbà nínú odù ifá tí ó yọ wọ́n ní ọtí ni ó máa mu wọn ò ní mọ̀ṣẹ́ lójú ògbé àtẹ. ètùtù tí fani á ṣe yìí òun là á ṣe o tó fìlà bàbá wa ṣètùtù yìí tán ó ní olùdíndín adìyẹ á lo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ á lo iṣu ọ̀pọ̀lọpọ̀ obì àtọ́tì. ẹ sà irú ẹgbẹ́ ní gbé àìrú kì í gbé èèyàn ṣé ọtí wá rí báyìí pé ikú rẹ lẹ̀gbọ́n rẹ ń kú lọ ó Adéṣẹ́gun. ṣé n bá ṣe bíi pé mo mọ ọtí ọtí ń pa mí mo díbọn ni orí lára mi ni wọn ò báyàwó mi wí kò kàn fi ọgbọ́n ṣe ni kò sóbìnrin náà tó lè ṣe èmi owó ọ̀la owó ṣùgbọ́n àbí ahun báràn díẹ̀ ni èwo làbọ̀rọ̀ fẹ́ ya tẹ̀gbọ́n tàbúrò. má ṣe o ò burú. ìyàwó mi bọ́rọ̀ ṣe wá rí ṣé kọ́fọ́n tó gbẹ́gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kọ́kẹ́ lọ́wọ́ àbí bóyá ṣé kọ́mọ ìyọ́mọ gbé ní àbí kọ́mọ mu lọ. Ah, ó dúró ni o. Ah. Hmm? ó ti gbà gẹ́gẹ́ bí ọmọ rẹ ah. ọmọ rẹ ni adéṣẹ́ ló ń gbà gẹ́gẹ́ bí ọmọ rẹ dábì ọ̀nì jẹ̀ ọ̀nì jẹ̀ ọ̀nì jẹ̀ kò sí jẹ́ kí n dọ̀bálẹ̀ fún ọ ọ̀nì jẹ̀ kí ló bẹ níbi ọ̀rọ̀ yóò kú ibi ò gbọ́dọ̀ já o. àṣírí ló so lé ayé ró àṣírí la ṣẹ̀dá ní tó fi dẹ́ran kó sínú ìgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la jò mú ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ́ pa o tẹ̀gbọ́n tàbúrò yan ọ̀rọ̀ yìí ó kọjá òye mi. bẹ́kún bá kọ́ pélé tó má kà máa já ọ́ àfàmáwo máa rò ó bí ọ ní.